control 105.9 FM. Professionalism nurtured by experience. Mm, which one is this? Are you what Are you, are you, are you Oh, yeah. Mm, mm, mm. Say, nobody could I did. I be which one is this? I believe what I see. I'm I believe in do this. No be you go tell me say I be just I did. I be which one is this? I believe what I see. I'm I believe in I I said baby, you come. wọ́n fẹ́ gbé mi láti kàmúta abẹ́rẹ́ kan àríwáta èmi ṣe jẹ́jẹ́ òyìn kaná dábà tèmi mọ̀lẹ́ má dáṣá wọ́n fẹ́ gbé mi láti kàmúta abẹ́rẹ́ kan àríwáta èmi ṣe jẹ́jẹ́ òyìn kaná dábà tèmi mọ̀lẹ́ má dáṣá. Àyíwádà dábà tèmi mọ̀lẹ́ má dáṣá. Àyíwádà. Eh. Alakba, yes I oh, it will need to be yes sir. Shout out, oh, alpha. Just say you don't get FIFA. Hey, eh, alpha, come first, never go far. I go wash your hand, collect my mola. I be bad on, but I don't call her. If na money matter, oh. I know they get what to. Oh. I know they get what to. Oh. I got to coconut that to. If na money matter, oh no. I know they get what to. Oh. I know they get what to. Me I get to coconut that to. Fẹ́fẹ́ mi láti kà mú tán. Abẹ́rẹ́ ikọ̀ ayé wá dá. Èmi ṣe jẹ́jẹ́ òní kánná. Dábàá dè mí mọ̀lẹ̀ máa jásá. Wọ́n fẹ́ gbé mi láti kà mú tán. Abẹ́rẹ́ ikọ̀ ayé wá dá. Èmi ṣe jẹ́jẹ́ òní kánná. Dábàá dè mí mọ̀lẹ̀ máa Oh, Ayé you water? The body, me mọ̀lẹ̀ máa jásá. Hi, I'm Ozioma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Look what I brought for you. 4.03 on the clock on Fresh 105.9 FM. A very good evening to you and welcome to another Turaka Tuesday on the Road Show with Rolake. I trust everybody's doing okay. And as we do on Tuesdays, my ladies are in the building. So in a short while, I'm going to be introducing the ladies to you and you're going to get to know the topic we are discussing on matters arising this evening. Once again, I trust everything is going accordingly. I hope that the day is going according to plan for you. We're sticking to the plan at Fresh 105.9 105.9 FM. So let me give you a quick rundown of things to anticipate from now till about 9 p.m. I'm starting off with the ladies from now till 4:45 p.m. At 4:45 p.m., the sports crew will take over. Stay tuned for that, and we'll push it through till 5 p.m. At which point we have Sir Yinka Ayefele and Eniton Olusegun Bamidele on Let's Talk About It from 5 p.m. till 7 p.m. At 7, we clear the way for the national news in English language and the translation in Europe Yoruba language commences right after. At 7.30, I am back with you for tonight's edition of The Other News alongside BYZ Abimbola Olowu. And together we'll see what's trending in the dailies, home and away. You want to stay tuned for that? We're going to do that from 7.30 till 9 p.m. And that's the full rundown of things to anticipate today on Fresh 105.9 FM's Road Show. Once again, my name is Rolake. We're going straight back to the music. And when I come back, I'll introduce my ladies and you get to know what we're talking talking about on the show today. I've got the late Avicii up next, and it's called Wake Me Up. Enjoy. Feeling my way through the darkness, guided by a beating heart. I can't tell where the journey will end, but I know where to start tell me I'm too young to understand. They say I'm caught up in a dream. Well, life will pass me by if I don't open up my eyes. Well, that's fine by me. So wake me They don't like us. Yeah, I know. Why? that I could stay forever things. Where are we going? Somewhere we belong. Nine minutes past 4 p.m., and this is Fresh 105.9 FM. It's a Tuesday, guys, and I've got the ladies in the building. I'm going to start from Dami Amo. Dami copied my style today by shocked her. I'm tying scarf. Dami, welcome. <laughs> Hi, good evening. <laughs> good evening. Nice to have you here. Mary Gift, what's going on? I'm welcome. Good. Good Lady in red. <laughs> Ah, because you're He's sitting red. with you. Yeah, so you're sitting with me across from me. Uh-huh. Welcome. Thank you. And I've got Sharifa to show Allah pretty in pink. What's going on? Hello, good evening. <laughs> you guys, you can't see the eyes she gives you. <laughs> Every time you say hello, good evening, serious bedroom eyes what Sharifat is doing. <laughs> Welcome. What's going on, ladies? Doing fine. You're all looking you. beautiful. Thank you. Nice to have you here. Glad to be here. Do you guys keep secrets? Are you guys chatterboxes? Like, are you tales? Like, can you keep things to yourself? Yeah, sure. Dami says sure. Um, Mary Gift. Mary says yes. Yes. Sherifat. What thing? <laughs> I love you. I know you thing? always have a follow up question. Say what thing? Yeah, Just it depends on what, what kind of thing it is. Yeah, mm. If it's my relationship, I've always said I'm a loquacious person, and I don't think if it's not so, I don't think I have a secret secret that I wouldn't like to share with hmm. my partner. Okay. Or maybe my relatives. So okay. No. No. <laughs> Fair enough. Which brings us to our question today, in case people are wondering. Um, so we're talking about secrets and full disclosure, non-disclosure, partial disclosure in relationships. Like how much is enough to say, how much is too much information, and would you declare everything? in your relationship like past love you know affairs the quantity um if you ever cheated you know I thought you would you declare everything the quality the quality as well <laughs> quantity quality <laughs> very good <laughs> you know, are you the kind of person that once you meet the guy, you guys are you're gonna say everything? The person you dated in primary six, the person that toasted you that time in GS one, that gave you love letter, the first guy that sent cake to you. How many people have are you gonna declare everything as a woman? and everybody listening at home as well. For the guys listening, are you the kind of man that declares everything? Is it partial disclosure, full disclosure, or non disclosure? Because there are people that lie. You think you're with one person, you're with a completely different person. So I want to hear from my ladies. And have you ever disclosed and gotten into trouble? Or non disclosed and gotten into trouble as well? Um, <laughs> okay. <laughs> For my kind of person, I don't like to be caught unaware. Okay. So I'll rather disclose to you, depending on who you are and even if i'm going to disclose to you there are some things i know you will never be able to handle no matter how strong understanding you are so i'll go for being disclosing partially partial disclosure okay? yes i don't want to give you details rundown of everything even if i tell you i'll pick everything oh, mm. i'll make sure i pick everything but i won't give you in total Hmm. Okay. <laughs> so she'll just touch on it. Oh, you know that guy? Okay, me and him, we used to, but you won't say too much. Yeah, not okay, too much. Not too much. Okay. Mary Gift, what about you? Hmm. My my response might sound a bit political. Okay. But I think different people have different um, thresholds for management. I mean, emotionally now, there are some people that actually can't manage a certain depth of information you divulge to them. There are other people who probably can manage it but no, can't take it all at once. Mm. So I think it's now left for the person in question to be discreet enough to know this person can handle. But I'd always vote for sincerity. Hmm. If you know those subjects or issues are things that potentially can hurt your other partner, I say place your cards on the table. I always like to say, anything that's yours will I mean, always be yours. May give are some men that anything in your past potentially they got. <laughs> I don't know, like it happened in your past. Yeah. How can it hurt him? I'm just maybe for for instance, let's say you gave me some thank you, an example like that. And if the guy still has maybe not a strong relationship, but still is cordial with the boss. You might not want him to find out by himself later. So it's better you place those cards on the table and say, look, this happened way before I met you. Ah. So you, I, or, you tell, you tell, <laughs> yeah, <laughs> you, you, yeah, wait, Sherry and Dami, before Mary Gibbs finishes this story, will she still have a boyfriend after telling him that? Uh, it depends. on who the guy, the, maybe wait, he's a white guy. Wait, sha. it depends. <laughs> no, no, like see now for this in this scenario, it happened before I met him. Nigerian there was man. no way I knew that he was but your is boss. That's his current boss now. Ah. hey, good no, luck to you. There's no, there's no way I knew, but but the truth is, I'd still go for be sincere enough to place the cards. If he can handle, fine. If he can't handle, it's better than having regrets later. Okay. Yeah, that's true, Mary Gift. Honestly, the best is <laughs> Very fast. Okay, I really believe in being sincere, right? But I think it is circumstantial. Okay. If it doesn't call for it, there is no need for being a parrot. <laughs> I no, love these honestly, ladies. Honestly, because if I cannot just you know sit you down and be telling you I've done mm -hmm. this, I've done that, blah blah blah. Mm -hmm. To what end am I telling you this thing? If there is a circumstance that comes up that okay probably needs me to be sincere or you know to just say those things, but if it doesn't warrants me telling you. Why why am I babbling? <laughs> That's fair enough. You know, some people will say omission is the same thing as a lie, right? Yes. Yeah. So all the things in not babbling, in not being completely honest, in <laughs> being political Mary Gift, you are lying. hold up. Hold up. Like I said, there are some people let's be frank we are talking about real life situations, situations. Yeah. there are some people that just can't handle they just can't manage such information. But I'm saying whatever you know, like this other this guy now, I probably didn't even meet you while I was dating maybe you know dating your boss, and all of a sudden now I'm with you. I can't go back and change the past, but I have to be frank enough to tell you that look, this guy, this happened. Hmm, hmm. Can you handle. handle if you can't handle, then I'd move on. Because mm -hmm. if he eventually finds out, yeah, hmm. that even know. is worse. How will so, he find out? Uh, you guys, uh, <laughs> I'm just asking. You know, he could other. find out, he and could. he also might not it's find not, out. He might not it's find. a very, very small world. You never yeah, can tell. tell. Yeah. Get, so. I, I agree with you, Sherifat, but I'm also thinking about the amount of things we've heard, and we confront the person. and say it's a lie. It's a rumor. <laughs> so maybe when they confront Mary Gift, Mary Gift it's a lie. It's a rumor. That's well. my uncle. Like last week. <laughs> and sometimes I think this is this is when I'll try to imagine who I actually did that stuff with. If I know it's a person who is very you know secretive and won't even coded coded i'll just keep short too mm. if hmm. i know something will lead to the other and then you just split it out i'll just say my first myself first <laughs> see the reporting No, no, that's why i talked about discretion mm. you have to be, be di very discreet. knowing the two people no, in this game with, hmm? huh? so if like that person if his boss is someone i know that is coded, coded till -hmm. you know till the very end then you can choose yeah That's how you got married the kind of man that'll be seeing visions. <laughs> He'll sleep, will just wake up and say, I saw you with my, my boss. boss. <laughs> the Holy Spirit showed me Mary <laughs> and then some people you know that they cannot deal with hurt. So you could defend yourself saying, I didn't tell you because I didn't want to hurt you. Ah, I wow. just feel as though yeah. the guy is being very hmm. emotional because eh, if all these things happened before I met him, why is he upset? That's but I know that the reality is some of them will be upset. That's yeah, some of them, even though they have yes, no reason yes, to. Yes, there yes. are some that you're just telling them details of maybe your past relationship. They don't want to. They don't even want to hear. They're it. just jealous from just hearing it. Yeah. So yes. does it work like that for girls too? Because now we're talking about men. Would you like to hear about your ex, your current boyfriend's past relationships? What happened? What did happen? What leg? What arm? What I side? Ah. I don't want ah. to hear details of whatever like. sexual stuff you people had because from then I'll be <laughs> jealous. I don't want to hear. I'll be mad in my head. But remember we said disclosure now. Well, eh, <laughs> Sherry, she's she's mad already. You know, she she mentioned something about um, you know I didn't want to tell you because I didn't want to hurt you. Mm. I've practically been in that situation okay. where I had a situation with a friend, something happened, and I felt I know how this person would handle. So I chose, okay, let me not. And eventually she had the clue and she was like, blah, blah, I said, this is the reason why I didn't want mm-hmm. to tell because mm-hmm. I knew this was going to happen. So, bottom line, I think hurt the person. Mm. Let mm. the person be hurt straight up because at the end of the day the blame will fall back in trying to protect the other person you're hurting yourself so mm-hmm. let's let the him be hurt at the so beginning. I'd rather hear from you than hear, from, from any, other, other person. person. Mm. Mm. 80 1059 Those are the numbers to dial if you want to participate on the show today. My answer is the same as what the ladies have said already. The circumstance, the person, the situation, I guess will determine how much we say or don't say. And, you know, if we say everything or just say a little bit of it. And I think that's fair for man or woman, right? I was telling the ladies sometime that somebody told me that whatever the real number is, always reduce it because men cannot handle handle the truth. <laughs> Hello, good evening. yeah, it's Hi, good evening. What's your name and where are you calling from? Hi, Izzy. Izzy, welcome. Is are you a full disclosure, non disclosure, or partial disclosure kind of guy? No. Partial, partial. Yeah, pa- easy, easy. What skeletons yeah, are my, in the closet? Yeah, my, yeah, my reason is because I, believe that everyone, we all have secret life. Okay, you believe everybody has a secret life. That is known to God, known to God alone. Yeah. Mm. And, that secret life, you can't share it with somebody else. No matter how close that person is, only God that knows that secret life. it's not going to be easy for you to um, disclose fully uh, your past. Some somewhere along the line, you are urged to not say this this particular one that mm. would either scatter the whole thing. Mm. So I will go with partial. Let me let let let let me gain the trust of that person, you know, at least. Okay. I'm, I'm seeking some truth, you know, mm. not just and need some some that would have, you know, that would have ruined the whole the whole thing. Hmm. You know, so that's what I'm going to settle for. Thank you. Okay, that's fair. Thank you very much. I appreciate you and your contribution. I mean, one situation that you know comes to mind when it comes to full disclosure, partial disclosure for me is like when somebody upsets me, okay. or and I come and report that person, let me say to Engineer Femi, for example, if I tell him everything, just using Engineer Femi as an example, yeah. he might end up hating that person more than me. Mm -hmm. yes. And then I'll end up forgiving the person, but he will still be vexing yeah. on my yes. behalf. So yes. sometimes I might not say anything if someone upsets me because I don't want the people that love me to fight that person. Mm -hmm. I'll process it in my mind. But if I really want to fight you, I'm going to tell all those that love me because <laughs> the arm is coming through. <laughs> <laughs> Hello, good evening. Hello. Hello. Hi, what's your name and where are you calling from? Please, the number one rule on the show if you're calling us, you need to remember to turn down the volume of your radio. Turn it all the way down, step away from it, or switch it off entirely. Hello, good evening. Yeah, Call good me. evening, my general. Hi, what, welcome on the show today. Yeah, this is Matt Murray. Hi, Faith. Good welcome. evening, baby, in the studio. Hi, good evening. Yeah, thank you. Well, uh, Saturday, Vasha. What kind of are you a full disclosure guy, Faith, or you keep things? Does your wife know how many girls you dated before you married her? <laughs> well, you are putting on this <laughs> phone. That's my job now, Faith. This is an interview. Does she know or doesn't she know? Well, uh, the one uh, I think will help our relationship, I told her. Okay, okay. I've taken mm, my answer so from that. Don't add more. <laughs> <laughs> you know, there are some information, past information. You see, experience is the best teacher. Hmm. So, some of your past experience may lead you well in your new relationships. You know, so many errors, some bad, bad things you have done then. You know, maybe in this relationship, you may not repeat it if you learn your lesson. So hmm. even I don't care if I met a lady maybe I've done maybe like ten abortions. I don't care. Okay, you really so, don't. but if I she don't. tells you, would you will you judge her? You know, I, I, I would trust her when I would still love her. So far, she she she tell me the truth because me, I love for hearing the truth from someone. Faith, faith. I, I come to you now and say, I love you. You've already told your mom about me. And I tell you, in my former relationship, I had 10 abortions. Faith. You won't judge, yeah, is what you're saying. See, see, so far you have repented. Hey. And I see, hmm. hmm. see um, sincere seriousness in you. Why would I support you and okay. I love you with the way you are? Okay. Even if my, if my parents reject you, mm. I will hmm. still stand by you and let the parents know so far she has resented them. Let us go ahead. So uh, nobody can judge anybody. Hmm. Okay, fair so, enough, fair enough. So, so for me, telling past uh, your relationships it matter to me. I, I will always want to hear it, and I will tell you my own too the ones that you know won't affect our relationship. Based on yes, your first exactly. answer to this guy, man. Thank you very <laughs> much. You. I appreciate you and your contribution. The truth is, there are men out there and there are women as well that will take you and all your baggage and all your skeletons yes, and yes. but one out of maybe ten. <laughs> female especially. Yes, mostly women. I don't yes. know too many men that will say, "Yeah, come with all your baggage and all those secrets." Maybe, they don't want to know the truth. Maybe they lie. Guys. What do you say? I say maybe the white yeah. guys are Even those ones, you'll be shocked that that thing, that ego is fundamentally in every man, whether it's Chinese, it's Caucasian, it's African, they all have it. That, you hmm. know ego, right? I don't want to say misplaced because some of them it's misplaced, some of them it's in the and right then place. You, you might even want to play cool with it, and you're in a restaurant, and about three people, you meet three people, three of your Exes. Ex, <laughs> like you get embarrassed and you yeah. start thinking about it like yeah. what's this mm -hmm. do you mm-hmm. get so there are situations that will even make you want to judge the person, except that you are strongly, you are really strong build, and you've made a decision to just accept the person, irrespective of whatever you are going through. So I'll be saying that men judge more than women do? Yes. <laughs> that means says yes. Mary, give, do you agree or disagree? I'm inclined to want to agree with <laughs> them. okay, sure. Yes, because you know so they can't they can do culture. what they can not take yeah exactly, yes. exactly and the way the society has already you know Placed them. a woman you are supposed to be you know chaste mm, and you know men you can you train their kids to you know be smart do this bring girls and you, you know you you can't cover your own do you get so the way the society has even stereotyped stereotyped <laughs> it's very annoying it's but a man's world, actually. It really, it really mm-hmm. is. It really is. It really is. As much as you know, some of us might not like to admit it, we acknowledge that it is a man's world, mm -hmm. and that's why the world is where where where it is right now. Mm-hmm. <laughs> it's in shambles. <laughs> Hello, good evening. Hello, good evening. Hi, what's your name and where are you calling from? I'm Jide from Felele. Hi, Mr. Jide from Felele. Welcome on the show. Mr. Jide from Felele, are you a full disclosure kind of man? Full disclosure. Everything. That we address. Yes, yes. Yeah, you know that based on experience, we'll saw that when if your spouse gets to know later, it's it's a boomerang. Mr. I move away from your radio, please. Thank you. So mm-hmm. it's boomerang to something you don't like. Hmm. But the thing is that I discovered that you know you have to play in maturity. You have to size up your spouse, hmm. get to know if you can handle some certain you know, hmm. information before you let it out. And when you feel that this, is is something that is not that mature, you just, you know, let it go. Just overlook it. Just keep it off in order to save relationship. Not just because you want to hide it, but because you want to save that relationship. Or if you know that your guy is trying type that can, like you, I can take it. Like otherwise, tell me what happened, everything, and I told her to, what happened everything. You know, while I was growing up, I saw that it's best to let yourself know what has happened. So that nobody just coming in between both of you, you know, and then your situation, your relationship head up, you know, into, into something else. Hmm. And it's always good when that love is still flowing. You know, when you know that, you know, at, at that point in time, you know, men can take that shock when they are seriously in love with you at the initial stage of that relationship. Ah. So it's better you let it out so that that love can absorb the shock mm. and then you can move on. Okay. It is always good so that in future nobody hold you, you know, to ransom So that's a little thing that you would have you know, said and forget about it. Okay. So me, I prefer full disclosure. That's fair it's enough, good. But once you know, Okay. Once you know your spouse or your your your partner cannot undo such things, it's better you just you know keep quiet for the sake of the relationship, mm -hmm. not just because you want to hide it, mm -hmm. but because of that relationship. Okay. Thank you very much, sir. Thank you so much, Mr. GD mm-hmm. from Felele. We appreciate you and, you know, your wise words on the show today. I guess it depends. Like some things, I was um, li listening to something was a podcast, and the lady was talking about how there are some relationships she was in when she was a bit younger that she, as far as she's concerned, it never happened. Hmm. they never happened. I mean, she ever let's, sees the guy deny, deny, deny, deny. They never happened. I, I, can't remember. Not that I can't remember. Do I know you? <laughs> Literally, do I know you? Might know, but I don't know you. <laughs> what was it that Nicki Minaj said? The old body, this is a new body. Hello, good evening. Hello, good evening, Rolake. Hi, good evening to you. What's your name and where are you calling from? This Moses from Ojo. Hi, Moses. Welcome on the show, Moses. Welcome. Let's have your contribution. Yes, on my own contribution, mm. I will set just partial disclosure or even non-disclosure. Wow. Non-disclosure, you will lie. Ojukoroju lying. Yeah, yeah, yeah, yeah, yeah. It's partial or non-disclosure. Why, why, Moses? Because, why? Yes, yes. Yoruba said something that eh, kìnnì kan kékeré létí àwọn gbẹ̀gìrì tọkàn bá kúrò ń bẹ̀ ojú ò ní kúrò ń bẹ̀ àtọ́jú bá kúrò ń bẹ̀ ọkàn okay okay. so so so so so so that's uh, we we uh, we are all women. You may say because he loves you or she loves you, you, it, it, take it, it will absorb you. So, so Saturday, something, uh, uh, uh, something will happen. And about what you told her or, or, or what you told him. Or you just acted something along that line. Maybe it does not happen. Oh, you now say, oh, it's your behaviour because it's what you are used to or it's what you have done before. So, so, so, so, it's better. We, we, we are all women. So it's better not to partial disclosure or even non-disclosure. as far as I'm concerned. Okay. Thank you. Thank you very much, Mr. Moses. We appreciate you and your honesty. We would like to hear from sisters on the show, our mummies, aunties, egg egbons, all the ladies. would like to hear from you. Do you disclose fully? Have you disclosed fully and he came back to bite you in the back? Or are you like Mr. Moses, non disclosure? <laughs> Hello, good evening. Please, please, please. In fact, that's three pleases I gave you. If you're calling the studio lines, please do not forget to turn down the volume of your radio so I can hear you and vice versa. If I can't hear you properly, it's just going to make it difficult for us to communicate. So let's try and step away from the radio. Hello. Hello, good evening. Hi, good evening. What's your name and where are you calling I'm me from? From Nice to have you on the show, but you're going to have to speak up so I can hear you loud and clear. Yeah, I will do. Thank you. So, my caller from Akbete, full disclosure, partial disclosure. Have you experienced anything interesting when you try to be honest? And did he come back and bite you in the back? Yeah, non disclosure. Oh. My, uh, my caller from Akbete, you're giving us serious bedroom voice, so shout into okay, your okay, phone. No, no, non disclosure. Okay, so why don't you want to say the truth? Why non disclosure? Yeah, I don't have any sexual things. I'm always testing. Then whenever I disclose my secrets, mm. it's always yeah, yeah. It always bounce back. Every time you disclose your secret, you always bounce back. Yeah. Wow. Yeah. So now you keep everything to yourself. Yes. Okay, okay. That's interesting. It's either by action or by word. And the person will just change. The person will just I'm change. I'm Hmm. I'm loyal. I'm not like that. So wow. I just try to keep everything to myself. I mean, you've studied the patterns and you know what works for you. So yeah. keep doing what works for you. Don't open exactly. yourself up for people to, you know, come and hurt you or judge you. Yeah. And that's painful when that happens. You're trying yeah. to do the right thing. <clears throat> Um, you're trying to put all the cards on the table and the person mm -hmm. starts judging you. I really think, I, I think it should be a step by step thing. You should try to understand the person you're dealing with first. You know, you release, you say things before you say a very heavy thing that you know means a lot to you. You yeah. should understand the person deeply. But these times, like you don't really even know what people can do, and depends more when the person you tell is somebody that you think you can handle it. Yes. And the person just comes and ends up being a. <laughs> Oh. <laughs> I mean, God give us the the wisdom <laughs> yeah. to handle difficult situations and stuff. But I think that there are only a few things that you must confess before mm -hmm. we start. If you've mm-hmm. ever been to jail, you like an ex-con. Please don't yeah. keep that to yourself. I want to know mm-hmm. yeah. so that I have a choice to decide whether or not I want to be with an ex-con. Mm-hmm. Don't keep yeah. that to yourself and tell me three months into the relationship I'll break. <laughs> <laughs> if you know, if you know that there's something inside you that likes touching little children, don't even come near me. Stay away. And if they've arrested you for it before, if you tell me, I'll judge you. I just want you to know. That's the second one. Number three, if you are the kind of person that likes to steal money from people. <laughs> tell me because I don't want to be there when they come and seize my car, laptop, another thing because you're owing somebody money somewhere. If you know you're a thief, <laughs> trust enough that I might be able to trust you <laughs> as really? a thief. But those three things I definitely want to know if you're a criminal, um, you've done time, in jail, home or away. I want to know. And if you have any kids, people actually hide their children. Yeah. yeah. That's not good enough. So those three things, please disclose. <laughs> Anything else, you can take your time. You can even decide to keep it to yourself. But if, yeah, as long as you're not a criminal, <laughs> or a, uh, that's the only thing I'm thinking will make me uncomfortable. Do I really want to know how many women you've been with in the past? Not really. As long as you weren't doing it for money, <laughs> as a man, you're even, not a gigolo. Even if you was doing it for money if it was if I, I still I don't I want to know that one because yeah, that's that's serious. <laughs> yeah, I don't really care about. Mm, you're not fella, you can't be. You're not Solomon in the Bible, you can't be. Doesn't matter how big your harem is, you can never be yeah. as be as big as those two men. So that's not going to intimidate me. Everything else, you can take your time. Hmm. <laughs> I want to hear from you guys. What are your no nos and your yes yeses as far as disclosure? What things do you do you have to know from the get go? Mm. yeah, like I want to know if you have children, because I'm particularly I'm open as mm. to I don't have a problem with, with having to take, take care kids, of yeah, exactly. kids that not biologically mine, but tell me, don't hide it. Uh, if you have any underlying health Condition. challenges, mm. please let me know. Don't hide it. Uh, if you've done time before, please let me know. Thing is, I think one of the problems why we get to judge people is the fact that we don't have a large heart. What you need to find out at the root of it is has this person actually gone for help? Has this person sought help? Have you been consistent? If you're getting, I don't want to be there while you're. No, of course, I, would, I don't want to marry. Of, of course, you know, someone that obtains under false pretense. Yeah, you don't want. You don't want to be with. You don't want to be with con. You don't want to be with con. Yeah, con man or a con. You don't want to be with people like that. But I just think anything you know potentially put rather potentially can strain the relation you know i know the things that can strain our relationship please just say them i'll try to say mine too sherifat and dami aside um, health you know definitely if you have health issues but then i want to know the past mistakes that you've made. Uh, like, uh, of course. <laughs> what kind of mistakes, Jerry? Oh, no, uh, I want to know things that you know. We humans, you've done things like growing up. You've done things that you're not proud of even if when and if you have made mistakes that you you don't want to go back to because these things maybe being a pedophile all ah, those uh, things that one, that, that one is deep okay. i cannot accept such a person but i'm saying that mm. there are mm. things that we've done that we are not proud of definitely everybody there are things that i have done yeah so that you have to share those things with me so i know the Everything. of course of course because i want to know the kind of person i'm dealing with and when i see you know somebody that's when I see traces of, I, if I know those things, I know how to deal with it when I see it emanating like again, when I see it emerging again. Do you understand? But aside other deep stuffs like health and all that, I think those ones are normal, basic. You have to tell me. Hmm. Um, well, for me, yeah, health conditions I need to know, and if you have children, then I need to know if what your past relationship is like, like the immediate past relationship. I want to know so I want to know if you are just using me to pass time, <laughs> mm. or you are really there because you are actually single. I really want to know that. And um, there are some things. Fine, we have secrets that we feel <clears throat> it's very heavy and we can't really let out. I just need you to tell me if you've ever committed any anus crime mm. that you feel. Mm, well, it's in my past -hmm. and mm-hmm. it's gone, but yeah. just tell me I need to know. No, nobody wants to be a psycho. Yeah, I mean, I, all, we all have a bit of crazy, but yes. this is outrightly crazy, it's not. Exactly. But I have a question okay. because all of us here now have said, "Tell me if you've been a criminal." Yeah. So if everybody says, "I don't want to be with a criminal," who then will be with the, them? We only four. There are many women that want to be with <laughs> criminals. also, I didn't say, "Tell um, me if." You, I just said, "I want to know." Yeah. Imagine being surprised. Yeah, are just demanding your business. just pops up on Instagram, ex The man that says all he does. It. So let me know. Of course, De declare course. everything. Then give me the choice to choose. Yes, yes. And the kind of crime you commit determines whether or not. If you're an arsonist that burns houses and people down, no you know, way. I have conditions too. <laughs> <laughs> but yeah, I want to know. I don't want to be a criminal, but there are women that that really doesn't matter to them. Yes, you know, it depends on the kind of crime women. you commit. Um, they will say if you overstay in another country, that's illegal, and you yes. get deported. That's a crime. So what if that's the only crime? The guy was in, in, in the. Um, immigration holding center and he got deported. That's a crime that I might be able to forgive. Yeah. I might not be able to forgive yeah. a pedophile or no, you know never so that's what i mean by i want to know <laughs> hello good evening hi there good evening uh, hello good evening good evening what's your name and where are you calling from uh, my name is Maya. I'm calling from Felele. Nice to have you on the show, Maya from Felele. Let's have your contribution. Uh, to me, hmm. personally, I think it's how rough you spent your life that matters. To me if he, probably maybe you've just had sex with him, probably your boyfriend two, three and probably five. I think that is fair enough. Full disclosure would be better. Hmm. Wow. And another thing is the beauty of full disclosure is this: the person guides you when you are around that your ex. Praise the Lord. Uh, sorry, sorry. And so, so if I don't know that this person is your ex and you are around that person, you might end up messing up your game. Hmm. But once I know that this person is your ex, I can guide you around that person. As well, Superman. <laughs> But if the person wants to do their eggs, they'll do their eggs. There's no guiding you can guide, my guy. you say. Oh, sure, <laughs> but another, thing is, some people are saying non-disclosure. Mm. There are some certain things that you must disclose in a relationship. Mm. For instance, now someone says someone is like saying non-disclosure. Mm. Maybe, for instance, okay, you I probably imagine because you didn't tell me you have a boyfriend earlier, and I imagined you are a virgin. Hmm. I probably I got to I got there and I discovered that ah, ah, ah, that, yeah. automatically breaks the trust. <laughs> No, but how you got why you got there, what you discovered or didn't discover might not be because she's not a virgin. There's yes. a whole science attached to that. Yeah. Do you understand? So, so exercise and all that. Eh, so you don't know. But I I know that you're a lazy person. You don't do exercise. so, <laughs> and you are telling me not disclose. Let me make you laugh. Do you know that ordinary jumping or walking up and down the stairs can do that thing too? So she doesn't have to be an exerciser or a horse rider yeah. for that thing to happen. It's four o'clock. Mm -hmm. Their children listen, Mr. Bye bye bye. okay, bye bye. <laughs> Thank you very much. Before we start going into all the details of high men and no high men, <laughs> but yeah, I know where he's going with that. <laughs> He says he knows she's lazy. Hello, good evening. Good evening. I'm from Good evening. Nice to have you on the show. Welcome. Let's have your contribution. I will rather go non-disclosure, but it wow. depends on the individual. Why? What's happened that make you, that makes you think it would be better to not see anything at all? Have you had any experiences? No, not really. But you know, there are some men that will never forgive in their life. Hmm. Even, even, if, it, even if it was before you met them. Hmm. <laughs> At all, they will never ever forgive you. So the next thing they will just be they will just be looking looking at you with that type of even if you have changed, turned a new leaf. Hmm. But if it's to be me, I will actually listen to your past experiences but if it's my turn, no more. I will tell you lies, though. <laughs> ah, I, I love your honesty. You are, mm-hmm. If I know mm-hmm. the kind of person you are that you will never forgive, so mm. why tell you my past and be looking at me like that? Mm. Even if I will never do that thing again, the next thing that that kind of thing just happened, they'll be like, mm. You know that kind of thing. So there are some men that will never ever forgive. Even if you tell them you've turned a new leaf, blah blah blah, they'll be like, oh, "I don't trust her. She will do it." Mm, mm, mm, so why why say put yourself through that? Wow. Exactly. Okay. So some things I can take personally. Some people can't take it at all. Hmm. So it's better I just listen to your own and tell you lies in my own hmm. tongue. That's all. Hmm. That's fair. Thank you very much, ma'am. I appreciate you and your contribution. I mean that's very fair. Like we've said it on the show already, there, there are many men that can can't. that can't take what yeah, they give. But I really yeah. think anybody that would judge you like that is not for you. I agree. Really? I agree. Yeah. But then the problem is that I don't know. It's hard. Even mm -hmm. the ones that you think are for you, you you'll be shocked out judgmental. Exactly. We're all judgmental. Even four of us yes. talking on the show right now. We all are. But you, would you'd be amazed how judgmental people really are. Yeah. How are you judging a woman that is 26 for something she did when she was 14 mm -hmm. or mm-hmm. 16 or 17? But there are men that are deeper. Meanwhile, they, they do it every day. But yeah. they don't get the same kind of reaction. It's not a hard or fast rule. We're not generalizing. There are men that forgive everything. There are women that can't take anything. Where you think naturally woman can absorb everything. There are women that can absorb everything, mm -hmm. and there are men too that can forgive anything. Yeah. So just find your bone of your bone and your flesh of your flesh. flesh. Yes, and until you do that, partial disclosure or non-disclosure. That's my advice. <laughs> Let's get last words from the ladies quickly. We're out of time. I think for me is always put sincerity at the fore. If when, whenever you disclose and the person can't handle, the person probably wasn't for you. Yeah, yeah. but that's not your secrets out and about for yeah. more people to hear. But, but yeah, know who you're dealing with. Know who you're dealing with. That will determine whether you say some kinds of things. Hmm. Yeah. Mm. Nicely said, Sharifa. Yeah, I also go with that. Just know who you're dealing with and know what to say at the right time. Thank you, Dami. Thank you, Mary Gift. Thank you, Sharifa. My name is name's We're out of time, and this is Fresh 105.9 FM. Don't go anywhere. Don't touch that dial. And thank you for hanging. In the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. business owner interested in an alternate stream of income, then you are qualified to sign up and become a Stanbic IBTC at Ease agent in your area. Stanbic IBTC Bank is taking banking right next to the people. Credible bank agents are needed to sign up. To confirm your eligibility and also sign up, please visit www.stanbicibtcbank.com now. It pays to be a Stanbic IBTC at Ease agent. It pays to have an alternate stream of income. Stanbic IBTC. It can be. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. That girl must be using something. Ah, hey, eh, Berry, what kind of something? You to see how she's always smiling, displaying her 32. You're cuckoo right. I know her secret. I know what she's using. She uses it twice a day. Eh? Tell me her secret. Hmm. I'll give you a hint. A B Z. ABZ? Yes, ABZ is the secret. Close Up contains antibacterial zinc, ABZ, which gives you three times more freshness and three times more protection. Better than your regular toothpaste. Now you know the ABZ secret. Eh? The new Close Up is her secret. Everybody must hear. Uh uh, you can't keep a secret. New Close Up with antibacterial zinc. Triple the freshness, triple the protection. La la la la la. Ìyá ọlọ́gbọ́n. Aww. ewé wo lẹ̀ ń ṣe? mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti onígà ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún DHA èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé pé fi kún àwọn èròjà fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. kó lágbára kó sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a beautiful, beautiful afternoon to everyone. Under the sound of my voice, time again to continue the amazing journey into the world of sports, celebrating the latest and the biggest news. Every time you get to listen to my voice, you know it is time to preach the gospel to you according to the world of sports. All right, it is my pleasure to welcome you all to the second edition of Fresh Port for this day on the number one radio station, Fresh FM 105.9, the biggest radio brand, the fastest growing radio station, the most listened to radio station, the Chelsea Football Club of all radio stations in southwest Nigeria. My name is Bola Hon Olalere. The voice of your Radio G, undisputed, incontestable, indefatigable, the vibrant trailblazer, ready once again to do the needful as far as podcasting is concerned. This afternoon on Freshport, we take update from the ABC finals going on in Lagos as we speak right now. I'm talking about the Aisha Buhari Cup things are not looking good at all for Super Falcons of Nigeria up against the Bayana Bayana of South Africa. Ladies and gentlemen, zero goes to three halftime result from Lagos, We celebrate uh, the final round of the Six Nation Tournament. Uh, talking about the Aishabu Ari Cup final going between South Africa up against the Super Falcons of Nigeria. The Oracle is back in the One 117 days after resigning from his position as head coach of Sunshine Stars. I am glad this afternoon to inform you that Benga Ogumbote is back in the first division of Nigerian Football League. The Oracle now us a new shrine. When we get to the root of the program, I will be talking about the new club, Benga Ogumbote, the Oracle, will be coaching next season in the MPFL. And of course, the greatest of all time that left Spain for France, the greatest of all time who is yet to score or assist a goal for his new club after three games is out injured with a knee injury. The club has confirmed. We celebrate all of these stories and many more. Stay with us for details. All right, last night at the banquet hall of Eco Hotel and Suite in Lagos, it was good to see the class of the Super Eagles Falcons Super Falcons rather 1999 being honored by the Nigerian Football Federation NFF. The event was tagged NFF Aitio Football Award and of course it went down yesterday night in Lagos. The likes of Messi Akidi, former Super Falcon striker was present. Uh, we saw Inkiru Okosebe, we saw Judith Chime talking about the goalkeeper for the 1999 side of the Super Falcons. All of these women that made Super Falcons ticket African greats were all present at the award yesterday night, right there at the banquet hall of Eco Hotels and Suites. Ladies and gentlemen, not all of them were present. There are 20 in number, but of course, only 15 were around. One is late already, but of course, the 15 that were present yesterday received the honorary awards from the NFF. Ladies and gentlemen, this afternoon, let's take a listen to the voice of Mercy Akidi former Super Falcon striker, obviously very delighted with the honor she received yesterday On the group that are being honored today. And this is something we've been waiting for for the past 20, 22 years. And just to see everybody, I, am so grateful. And I'm so grateful that I was born Nigeria. And I think next word when I come back, I will want to be a Nigerian. <laughs> I am blessed and I'm grateful for this sport being called football, not soccer. <laughs> but uh, we've come a long way with women football in Africa. So we are very grateful. So. All right, there you listen to one of Nigeria's greatest ever strikers when it comes to women football. I'm talking about uh, Messi Akidi. Ladies and gentlemen, Judith Chimi, that's talking about a former Super Falcons goalkeeper, also react to the award. Uh, ladies and gentlemen, let's take a listen to the voice of Judith Chimi reacting how excited she was being honored by NFF a long time coming because most of us had to do some stuff that we had to do just to be part of this team. And somebody like me, I did a lot. And I'm so fortunate to be here tonight because coming all the way from the state just for this night, I will not give it up for anything. So I just thank God that NFL, federal government, whoever put this up, I just want to say thank you for actually having the time to think about us because what we did that put this thing together, they will never have another team like this. We have one love, we have discipline, we have unity, we have everything. We our heart was in it. We wanted to do this and we did it good. And most of all, we had the best of best of best coach, which is Ismail Amabu. I, am so ha- not happy at the same time that he's not able to make it, but I also, we know wherever he is, all right, there you listen to the voice of Jude Jimmy. Uh, when you listen to these women, uh, it's inspiring because uh, during their time they didn't have the best, but then uh, whenever they go out, you'll expect something incredible to happen from the Super Falcons, and of course, that's what they did exactly for Nigeria. But of course, it is sad to see the coach of the Super Falcons 1999 talking about Ismail Amabo being left out uh, when some of his players we were honored. Ladies and gentlemen, celebrating other awards uh, that were given out yesterday night. Ladies and gentlemen, best performance of the year for the home base player goes to Silas Unwako of Nasarawa United alongside Charles Achimene of Aqua United, who recently joined a club in Portugal that's talking about CD Ferenci. And of course, the best performance of the year for the foreign based players goes to Paul Ebere Onuachu, who scored 35 goals last season alongside Kelechi Promise Chau, who also won the FA Cup with Leicester City. And that's for the male category. For the female category, the best performance of the year for the home-based players goes to Monday Gift. She plays for FC Robo in the WFL. Don't forget she scored two goals for Nigeria at the ongoing Aisha Buhari Cup against Mali. And of course, the best performance of the year for the foreign-based players goes to Asisa Toshuala. She won won the Champions League with Barcelona female, and of course, the first African player to do that. The club of the year goes to Aqua United, the champions of the MPFL 2020 2021 season, and of course, uh, the club of the year for the women goes to Rivers Angels, the champions of the NWFL 2020-2021 season. Coach of the year for the men goes to Kennedy Boboye, title winning coach for Aqua United. But of course, the coach of the year for the women's goes to Moses Adiku. Moses Adiku won the FA Cup with Bayesta United. Naturally, I thought uh, the award will go to Edwin Okoro, talking about Rivers Angels coach, but hey, the award goes to Moses Adiku, coach of Isaac Queens. Ladies and gentlemen, referee of the year award goes to Joseph Ogabo. For the women, of course, it is Patience Madu Indidi. She was at the Olympics of officiating, and of course, that tells you how good she is. Best, best supporter of women's football was given to Edo State. Ladies and gentlemen, uh, the deputy governor of Edo State, talking about Philip Schreiber, was present to present. I mean, he was present yesterday to represent the state, and of course. The Inspirational Award goes to Ahmed Musa, the Super Eagles captain. You know the story of uh, how Ahmed Musa left Saudi Arabia, came back home to Kano Pillars to resurrect the team before he got the move to Turkey. Ladies and gentlemen, from the NFF Aito Award, let's go straight to Mobile Jason Arena and celebrate updates concerning the game between Super Falcons and Bayana Banyana of South Africa. Ladies and gentlemen, as we speak right now, now. First half already ended right there in Lagos. And of course, Super Falcons are trailing by zero goals to three right now. All right, talking about the lineup for the Super Falcons, the likes of Chiama Kanadozie, the likes of Asisa uh, Toshwala, the likes of Regina Otu, the likes of Desire Okparanozie all started for the Super Falcons of Nigeria. But of course, it is not looking good for the Super Falcons. Zero goes to three as we speak right now, talking about the final game of the Aishabu Ari Cup. Ladies and gentlemen, from the Aishabu Ari Cup, let's celebrate news come from the MPFL. Let me confirm to you Remo Stars have announced one of the veterans, one of the veterans in Nigerian football coaching system. That's talking about Benga Ogunbote, the Oracle, as the new head coach of the club. Benga Ogunbote signed four-year deal with Remo Stars, and of course, the Oracle left Sunshine Stars of Akure in May, and now has a new shrine in Ikede. The target for Ogunbote is clear: retain Remo Stars in the MPFL, and of course, challenge for the title or win a continental ticket. All the best to the Oracle. Ladies and gentlemen, let's pay some bills. When we come back, we celebrate the crisis in the MBBF and, of course, celebrate game set to go down tonight across different centers in Europe. ìyá ọlọ́gbọ́n eh? èwo lẹ̀ ń ṣe. mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti onígá ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún dha èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó ń jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you love. A good day to shoot your shot. A good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. La la la la la. Ìyá ọlọ́gbọ́n. Eh? èwo lẹ̀ ń ṣe. mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé. bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti onígà protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún DHA èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépépépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. kó lágbára kó pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. All right, welcome back. Celebrating the crisis from the NBBF, the Minister for Youth and Sport, Honorable Sunday Akindare, yesterday convened an emergency meeting with the leadership of the two factions. And of course, at the end of the meeting, uh, stakeholders meeting. Uh, was scheduled to go down, I mean, was discussed yesterday. And of course, uh, the stakeholder meetings will be held immediately before the end of this month with both factions talking about engineer Musa Kida alongside Tijani Umar coming with 10 people. Ladies and gentlemen, Sports Ministry finding every means to break the power of crisis in the NBBF. Paul Ebere Onuachu, Super Eagles striker, has signed a contract extension with Genk, three-year deal until 2024. Paris Saint-Germain has confirmed Lionel Andres Messi will miss Paris Saint-Germain's visit to Mainz due to the injury he sustained to his left knee in their last game against Lyon. Ladies and gentlemen, Lionel Andres Messi might miss Paris Saint-Germain's game in the Champions League next week against Manchester City. Games will go down tonight in the Carabao Cup. Norwich City up against Liverpool, QPR up against Everton, Manchester City City up against Wycombe. Fulham will take on Leeds United. Well, of course, Spanish La Liga. Getafe will take on Atletico Madrid. Bilbao will take on Rayo Vallecano. Levante will take on Celta Vigo from the Italian Serie A. Atalanta up against Sassuolo. Fiorentina up against champions Inter Milan. Time to leave the studio. 15 minutes almost gone, like 15 seconds. On behalf of my studio managers, my name is Bola Hon Olalere. Thank you so much once again. Follow me on Instagram at I am Radio GWE. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. star five five five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. Mm, star five five five star pin hash. ẹ mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Bọ́sẹ̀ gẹ̀rẹ̀ sóyà o, yà lọ sago ṣìnà o mọ́mí àdàbí óyá o yá lọ sáko ṣínà o níbi ọlọ́mọ kẹ́fì kébèjì lọ́n fà yájọ́ àfrojuju sẹ́ńtà ọ̀lẹ́ni jẹ́ fàájì àwọn guys ló nìyẹn.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 ẹjú ń ta yé ń pè yín lọ jíhóvá ẹjú ń ta yé ń pè yín lọ ẹ lágbára ẹ tóbi jù ẹjú ń ta yé ń pè yín lọ. orí méje là ń lọ òun. torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. ẹ lè ṣe ẹ lè wí wí ẹ lè wí ẹ lè ṣe lórí náà lè ṣe ń jẹ́ olúwa olúwa ẹ dára ẹ dára o ẹ dára olúwa ẹ dára ẹ dára o ẹ dára kò sẹ́ni ká lè fi ṣàkàwé rẹ̀ o ẹ dára kò sẹ́ni tá a lè fi ṣàkàwé o ẹ dára olúwa. ó wà ókè tí ó wà ókè. bóyá olúwa tóbi olúwa tóbi olúwa tóbi ó tóbi olúwa dára olúwa dára jehova dára ó dára olúwa dára ó dára olúwa dára ọlọ́run tóbi ọlọ́run tóbi o chineke dị mma chineke dị mma chineke dị mma chineke dị mma chineke dị mma chineke dị mma a chineke dị mma lékèdè mà ọlọ́run tóbi ọlọ́run tóbi ó tóbi. ó yẹ kẹrù wá ó yẹ kẹrù wá ó yẹ kẹrù wá ó yẹ kẹrù wá ó yẹ kẹrù ọlọ́run dára. ìwà ń jẹ́jẹ́ gode mun gode Allah mun gode mun gode ubangiji mun gode mun gode. bóyá bọ́ta ọkọ wákànṣe nu mẹ́tẹ̀ẹ̀ta. mẹ́tẹ̀ nu mẹ́tẹ̀ẹ̀ta. ẹni tó gba relegation derby náà tún sọ̀rọ̀ sí. ẹ ń bá gba relegation kí ló kàn ẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe o ẹ wá máa lọ bọ̀dàgùrù. ẹ lẹ́ o. Hmm. kẹ́tọ́ tẹ́ òun <laughs> ni. inú fẹlẹ ti bi kọ ẹ tètè rìn síwájú. gbogbo gbòǹgbò ẹ bí kókó parun. nbí bọ́tì náà ẹ̀ hómù bóun bọ́ tí náà ìhóòmù ṣe rí ọbẹ̀ rẹ̀ kìtìpá báyìí ni ọ̀sánra ọ̀pá ẹ̀mú ẹ̀ lọ́dọ̀ ọ̀bálẹ̀ bíi lẹ́tà m kékeré. ẹ láyìíká hmm? lẹ́tà m ni mú rẹ̀ mo mú ẹ o. m kékeré orí ó tún lẹ̀ mọ́lẹ̀ èyíjà ó tún já wá ọjà pélé méjì. tọ́ba tọ́ba ti wá rẹ̀ rèéjú ẹ̀ kẹ́rẹ́ dàbí àjẹkù mọ́sà. ṣé mo pé ìlà ìlà tí wọ́n kọ fún gbèsè àbíyàn ó fi yọlẹ̀ lójú ẹ̀ o. Ah yóò ké pélé méjèèjì ó máa yọrẹ dẹnu kòkó kékeré yìí wọ́n fi yọ olè kó lójú ẹ̀ ni wọ́n fi yọ olè lójú ẹ̀ ni. Ọlọ́run ló fi Fresh FM kẹ́ ògbó wa. bẹ́ẹ̀ni eh, eh, <laughs> tètè máa lọ máa lọ máa lọ máa lọ adúpẹ́ máa mọ̀ tẹ́lẹ̀ má fi yẹn kó wa. ìwọ kò sẹ́ni tó wọlá wulẹ̀ tó wulẹ̀ wa òkè náà lọ títí tètè máa lọ máa lọ máa apẹlẹ àjọṣètò bíi máa dá gọjọgọjọ. eléré wa ń bọ̀. <laughs> njẹ́ wo ló ti ẹ̀yìn wọ̀ njẹ́ wo ni ẹ̀yìn wọ̀ njẹ́ tó ti dóko mo gbà níyànjú kó má tọ́ kí n mọ́ àwa jí òjìrèwé mẹ́mẹ́. ẹ̀rọ àbí búrẹ́dì oníbejì <laughs> ìdí rẹ̀ wà dúró lọ́dọ̀. yóò bè lójú mi. irọ́ o mo ń forúkọ bọ̀ láṣìírí ni o. <laughs> ìgbà míì tí máa ń wo ìpàkọ́ rẹ̀ bá ju ẹ̀yìn ipad. ẹgro lójó o bó ṣe lẹ́yìn ẹgro. <laughs> ẹ jọ mọ́lá ń bolo ju fílẹ̀ lé sí àlàáfíà ló wà. Eh, kò sí ní tó ṣe bí dà. Ah, ṣe ìnáwó wà lọ́rọ̀ nígbà tọrọ ẹ̀ ti di oyè keru wa mo ní èrú wa kọ́ Ìjẹ̀bú Òde ni. tó tọ́ dẹ̀ ni oyè keru wa oyè ke Ṣakí. ọkọ yìí wà mo ti mọ mo ti mọ ti mọ. ń tiẹ̀ fún lọ́túnba náà ń bọ́ ló ti jọ túnba túnba bó ló ń jẹ. àmì ah, mọ̀ bóyá tàdúgbò wọn. ok túnba àfi tàdúgbò wọn náà lọ gbọ́dọ̀ jẹ. ó ti jáde dáadáa. a ah, gidi gan ah, kọjá dáadáa. Mm. ogo oyè ọlọ́run. ojo pagi mọ́ ọ̀gá. oyè ọlọ́run. oyè ọlọ́run jù wá lọ jọ́nà rẹ̀ bí àná akétò jáde láti yàrá tìbí àṣó yí ọlọ́run ibi tó mú wa lọ. sọmọkẹ́ ní ọ̀sán yìí ni mò ń bá ẹnìkan sọ̀rọ̀. ipe mo ní ntọ́lọ́hún ó ṣe kò fi hàn yàn. kò fi hàn anybody. mo ní lásìkò kan mm. kò sí sálárì. bẹ́ẹ̀ni. a wá ṣiṣẹ́. Mm. láyé ká wá. o tó gbà kan mo ní ẹ máa lọ mi ìfẹ́ máa yàn yín jẹ. <laughs> ọjọ́ kan tiẹ̀ wà tí mi lè gbàgbé ah mo po máa gbọ́ báyìí. mo po. Eh, mo kẹ́rẹ́ tí o sí nǹkan kan lára mi ni. Mm mo wá ń sọ fún mọ̀pọ̀ ní ah, ẹ lọ́ba Ayéfẹ́lẹ́ mo wá wo ìnáwó tó ẹ̀ṣẹ̀ ṣe sí stúdíò yẹn gbà yẹn. stúdíò tá a fi ṣe transmitter room. ẹ eh, stúdíò yẹn mo wá wo sí pé tí o tún advert. ẹni tó ṣẹ̀ṣẹ̀ náwó tí o tún tún advert. mo ní mo ní kò má ṣe pè mí ọmọ tó wá ṣe pè mí láti lẹ́nu pé oúnjẹ ọmọ yìí tó kù ní ọjẹ ní crèche. wàhálà di méjì. mo wá retí pé tó bá ti ń lọ àṣùṣù àbò ṣe máa ń ṣe ní ẹnu géètì yẹn. wàá lejú jáde. yóò wàá lejú ó dà pé gbàgbà náà ni ẹnìkan kọlọ́hún tọ́lọ́hún mọ̀ hmm. lọ́lọ́ sọ̀rọ̀ pé ìwọ ìwọ ìwọ kó kádàrá ah, wà wà o. mo ń lo kádàrá eh, yẹn. mo rò pé ọ̀rọ̀ yẹn wá bọ́ sí àpò bínú. ok tó pẹ̀ sódì kejì. Ah, ètò tí wọ́n sọ tamala pé ẹni tí ma ok ngbà tí ma fẹ́ ṣe náwó ngbà yẹn tó jẹ́ pé ma ma pe hmm. alámọ̀lá tá ma dáná àmàlà lẹ́sẹ̀kẹsẹ̀ tá ma gbóná fẹlifẹli tá tí ó da gbẹ̀gìrì sí. ìgbà yẹn náà sọ pé ẹ̀yin náà ń lọ jọkà. wọ́n wá ní ẹ jọkà. ẹ jọkà ẹ sọ ẹ bá ti jọkà ẹ ti jogo yín ẹ sògónù. Mm, jọkà kó sògónù. jọkà kó sògónù. jamala jamala jamala kíkàrà rẹ̀ wọ́n rádà ni mo ní tọ tó bá ti jẹ́ bá ní ẹ má sọ mí lẹ́nu. mo rò pé ayé àmàlà ni wọ́n sọ mm. àbí mm. bínú tún ṣe bí láyé kánò àtàmọ́lá o. àtowó o ọlọ́run sì wà àwọn ibi tó ti mọ rí àwọn agúnrún owó tí ọmọ ń kó sínú pọ́ọ̀sì. àwọn owó tí mo fi ń sẹ́tù kù lójú agbo ni. <laughs> lọ́wọ́ mo ti wá fọkàn sí pé at least ó ṣe ò ṣe bẹ́ńbẹ́ mo á nàró mi àti fatai àwọn àjọ ń rojọ́ olúyọ̀lé ń lọ ń bọ̀ ń kóńdó rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ gbàṣẹ́ ń lọ ń bọ̀ ń bọ̀ ọ̀gá ti ń bọ̀ ọ̀gá ti ń bọ̀ ọ̀gá ti ń bọ̀ bẹ́ẹ̀ ni saheed náà rivers ya sídìkẹ́nu géètì báyìí ó ṣe bí gíláàsì ṣe wálẹ̀ báyìí mo ti wò pé. n sọ pé ẹgbàá ẹ eh, pín. báwo ni ṣẹ́gun. ṣó wà mi ì lè gbàgbé mo ní mo ní dáadáa ní ọ̀gá mi ṣó wà ókè. dúró mọ́ mi ńkọ́ ah, eh. ẹ mo ní eléwédúwà. bá kí wọn. ọmọ mi ńkọ́ mo ní àlàáfíà mo gbádùn program ẹ. Eh máa upload especially ti ẹ̀fẹ̀ onípòsí tó ṣe yẹn. bó ṣe wá ń sọ̀hún gbogbo mo ojú mi ti wá ń lọ sínú pọ́ọ̀sì. ebi kí n gbé pọ́ọ̀sì wàá gbé àpamọ́wọ́ kan báyìí tó pẹlẹbẹ báyìí so mo kàn rí i pé o fọwọ́ sún àpamọ́wọ́ rẹ sí ẹ̀gbẹ́ ni pé. <laughs> Inside the move. bí gíláàsì ṣe lè òkè nù. yọ lọ òkè. Ah! ìyí oúnjẹ ọmọ rẹ̀ ọtán lé. mo á dúró mo á wọ̀ ní ẹlẹ́bù. ìyí ọkọ̀ tó wọ̀ eh? ẹlẹ́bù jìnnà sí mi. ó jìnnà ah, ẹni bá fẹsẹ̀ rìn ní ọmọ ẹni bá fẹsẹ̀ rìn ẹlẹ́bù sí challenge. abako sí wẹ́rẹ́wẹ́rẹ́ <laughs> mọ́kọ́dínú garage mo dúró nu garage mo á lọ báwọn bọ́kẹ́ ń bẹ̀ ní yóò sì mú délé three thousand lọ́wọ́ yìí ọwọ́ ọmọ tó bẹ̀rẹ̀ ìgbà wo lẹ́sàn-án ó kú àti dá ọjọ́. torí ọ̀làgbọ̀kànlé àkàn. mọ̀kàn wo ni mọ̀kàn ni tọ́sídẹ̀ẹ́. ọkàn dájọ́ kan. mo wọ ọjọ́ tó súnmọ́ ni. kọ́ má bàa yí kan padà. ọba ni tọ́sídẹ̀ẹ́ ní tọ́sídẹ̀ẹ́ ò lè lọ́ba kó tíríkì fún mọ́kànlá oúnjẹ ọmọ bá mi náà ṣe bí ọkọ ìyàwó. gbòdì hmm. ọjọ́ kejìlá bá wá mo tún wá fọkàn sí pé at least àná yẹn bóyá kò sí mọ́ọ̀sì lọ́wọ́ siama. lọ́ba tó lọ as usual ọjọ́ kejì rẹ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ gangan tí mo dá okùn bíi tí màá ti rówó mo wá sí ẹkú ìyànjú ìgbà yẹn ni ẹkú ìyànjú ah, wà ní aago méjì ah, ọ̀sán àwọn àdùkẹ́ abúlé àyà a máa ń ṣe wọ a máa ń ṣe wọ bíi four thirty wọ́n á parí ẹkú ìyànjú tán máa lọ jókòó mi àti ìbùkún mi gbọ́dọ̀ ṣeré làbá bẹ̀rẹ̀ ẹjọ́ búkú ẹjọ́ ẹjọ́ èrúwà làbá ń ru làbá ń ru ẹnìkan bá ní ẹ̀lẹ́ ń yẹn o Ah, ẹni tó ṣẹ̀ṣẹ̀ program tán la béèrè ẹ̀yàn máa yé fẹ́lẹ́ ń gbọ́ ah, ẹ pẹ̀lẹ́ ọmọ mi tó wà ní UK ló ní òun ṣáà láìkí ẹnìyẹn pòun ló máa bóun ṣe MC òun ah, ẹtì ń bá náà ìyẹn bá ní à ẹni tó ṣe program tán náà nísìnyí ń bá kí wọn ẹ pẹ̀lẹ́ ẹ̀yàn máa yé fẹ́lẹ́ ẹnu yín ti máa ń fẹ̀ àwọn oníjú thirty thousand lọ láyìíká thirty thousand. lẹ́sẹ̀kẹsẹ̀. orí mi ṣe gbá gbá gbá. ṣé ìṣe pọ́n ṣe mistake. mo ní thirty thousand ó ní hẹn ó ní bọ̀ bá ṣe fẹ́ ṣe báyìí torí mi bá ṣe fẹ́ ṣe báyìí torí mi iv ò sí bí mo ní kò rí da five. ẹ mọ wọlé ẹ fẹnujú wẹfẹ nbọ ní venue. <laughs> mo ní ṣèbí bàdàn ni ó ní hẹn ngbà bá egun ọ̀kadà yìí gbogbo. àmọ̀ bí ti ṣe ìrànwọ́ ó ní kí n sọ̀kalẹ̀ wá gba thirty thousand àṣé mọ́mì tún gé mi sẹ́yìn ni. àṣé fífi lọmọ gan ní kan sọ. máa gba thirty thousand kíá kíá mo ti lọ sẹ́tù ní three thousand àwọn nǹkan tí mo fẹ́ fàyọ́ mbẹ̀ ni pé hmm. ọlọ́run mo bó ṣe ń sẹ́tù ẹ̀dá láyìíká ọ̀rọ̀ kan wà tó hìtì mi lọ́jọ́ Thursday bá a ṣe parí program tá a fẹ́ jáde a wá rí ẹnìkan lẹ́nu géètì ó dọ̀tí èrò ọkàn àwọn tó wà lẹ́nu géètì ni pé ó fẹ́ tọrọ owó ó hmm. dọ̀tí ó gbé àpò kọ́ bí àwọn tó máa ń ṣalẹ̀ kiri yẹn wọ́n wá kí lẹ fẹ́ kí lẹ fẹ́ ta lẹ fẹ́ hmm. ta lẹ kí lẹ fẹ́ tí lẹ fẹ́ ṣe hmm. ó wá ní à ibi tóun ti ń ṣalẹ̀ lòun ti rí fóònù yẹn ó wá mú fóònù yẹn android ni o ibi tó ti ń ṣa ilẹ̀ ó ní kò sínú àyànmọ́ tòun kóun mú nǹkan oní nǹkan eh? mọ́tò mo wà dazed ó rí fóònù he níbi tó ti ń ṣalẹ̀ ní gbòòrò. bẹ́ẹ̀ni ó ní bẹ́ẹ̀ lòun ó ní. akáyínsọ́gọ̀ jọ̀gẹ̀dẹ̀ kí la ń ra ń ra kí la tún wá. tí ẹlòmíì bá rírú ẹ̀ ah, ó ti close for the day. ẹni tí ò ṣalẹ̀ tó hmm. bá rí irú ẹ̀. mo wá wo condition ọmọ yẹn pé kì í ṣe pé ó ní owó lọ́wọ́ hmm. àmọ́ àbùdá rẹ̀ ni pé kó má mú nǹkan ní bẹ́ẹ̀ ó wá mu wá sí Fresh FM. ó pé kọ́mọ nǹkan ah, bẹ́ẹ̀ báwọn sọ pé òun rí fóònù. òun rí fóònù ó ní àwọn kan ní kò ń mu ọ́ lóun sọ pé rọ́ o ah. òun á mú lọ síléeṣẹ́ rédíò kan pariwo ibẹ̀ ni àwọn kan sì ti ń sọ bí wọ́n ṣe yọ fóònù lápò èèyàn bí wọ́n sì yọ tí jésù èdè nù. Mm. wá wo sotiri síra wọn mm. kò sí bó o bá dúró de ọlọ́run tó bá dúró de ebi lè pa ẹ́ nígbà kan o kó lọ ti kọ́ o àmọ́ tó bá dé tán gbàgbọ́ ẹ wo tó bá dé tán wàá lò ni ẹ̀mí àgbọ̀n wàá lò tún fi lásìkò èèyàn kan ló lò tí ògo rẹ̀ bá sì ti débi ògo tán ti ń suspect yẹ kì í ṣògo. tí wọn bá ti suspect yẹ ah. ọ̀tẹ̀ ń di ni. Eh, um, um. n tó bá ti yẹ wọn lọ ṣẹ́ṣú ọ̀rọ̀ mi mọ̀ bóyá o ti gbọ́ rí. ẹ eh, wọn ní. Eh, wọn lọ ṣẹ́ṣú ọ̀rọ̀ ìwọ náà ti gbọ́ yẹn rí. mo ṣe ah, Ọlọ́run ló bá mi ṣe. Mm, sáà má gbàgbé bàbá tó bọ̀ ṣe. bí wọn náà ṣẹ́ṣú orin. sáà sáà má ṣe dáadáa. Ah, wọn Lando, ló mú ọṣẹ́ sórin eh. olùfi sọ pé bàbá rẹ ọ̀làndò lọkọ mi léde pípé lọkọ ilédè pípé. wọ́n ní obì wọ́n ní gbàlàdá ni obì ń lò ní. gbàràdá ló ń lò. gbàlàdá ni. ẹ̀yin dẹ̀ ń tẹ̀lé. èmi ṣé àlà. wọ́n tẹ̀ ni mo ti lo ògo eléyìí náà. láti la fi ẹ̀. Eh, ògo tiẹ̀ lèmi ń lò. ẹ̀mọ́ a ló wa lo ògo ti malamu. wọ́n máa lo ògo malamu. irọ́ malamu go gbogbo ẹ̀ lẹ̀ ó máa ń gbé lọ́ta kankiri suya ni. jẹ́ nkógo ẹ̀ wúlò ẹ̀ wá èdè tí ò ní ìdí ògo. Lothimalam malam, ọmọ bílà mi tọrọ. ẹ a fi ilẹ̀. àlẹ́ mọ́ mú ṣé Timalam bá ti sòkùkà. Fẹ́mi ṣé wọn náà nídìí ògo. Fẹ́mi fara Fẹ́mi tí mo fi ń fa ògo o ti ní problem. ṣó lo ti ẹwà èdè <laughs> <laughs> o fún ẹwà èdè ọ̀rá kọ ní òwe kọ́ńbọ̀dù ọ̀gá. ọ̀rá ṣe kí ni. ọ̀rá kọ ní òwe kọ́ńbọ̀dù. Ah, ah, ah. ọmọ ọlọ́jọ́ bí kí ẹ láyé ká. èwo nù wọn. Eh, ọmọ ọ̀gá aji betila aji betila. ọmọ ọ̀gá. pajuan mo ti sọ tinú mi fún ọ bó dẹ̀ ṣe máa rí nìyẹn. yóò ṣe rí nìyẹn kò dẹ̀ yí lágbára lọ́wọ́ ọlọ́run kò yí padà. Eh, mm. ọ̀nà ní dímọ̀ àmín láṣẹ ọlọ́wọ́n bá. bí ọpẹ́ bí ọpẹ́ ló ń ṣe wá. Ah, bíyìn mm. bíyìn ló ń wá sí mi lára àdìsá. sẹ́ni kọ́lọ̀ ń ṣe oore tí ò ṣe gbé pamọ́ fún yàn. olódàjú. oore tí ò ṣe fọwọ́ bó oore tí ìwọ fúnra ẹ fẹ́ sọ lọ́kàn rẹ pé hmm. ẹjọ́ mi ìfẹ́ kẹ́ni bọ́dì mọ̀ ṣùgbọ́n oore yìí ò ṣe é sọ pé kẹ́ni bọ́dì máa mà ah, everybody kì í ṣe anybody everybody máa mà díẹ̀ lọ́dìdẹ́ ni. tó ń sọ yìí ló tako òwe Yorùbá pé tó níbi iṣu ẹni bàtà à ń dọwọ́ bo ní iṣu Ọlọ́run bàtà aláyé èèyàn kò ṣe ah, dọwọ́ bo láyé ká kò ṣe dọwọ́ bo so lọ fi tapoli bo lé ni. ok kéèyàn ó gba láísẹ̀nsì rédíò ní ìsìn kó eh. wá sọ pé ẹ má jẹ́ kẹ́nìkan kan mọ̀ pé mo gba láísẹ̀nsì eh. ṣé kò ti kó bá rẹ̀. ìrọ̀sọ̀fẹ́ wà nílé for life ni yóò wà nù yàrá ni ó jáde ni yóò kúnyẹ̀ pa ra mọ́tò ní ìsìn báyìí ọ̀ra mọ́tò ni mọ́tò tó dúró rẹ̀ ẹjọ́ mi fẹ́ kẹ́ anybody má pè mọ́ ra mọ́tò mo lo ṣe fẹ́ ṣe. mo ti ẹ̀dọ́gbọ́n ṣe tọ́gbà nọ́mbà sí àpàdàmọ̀ kó wọn lórí náà ni onílé ẹ̀kúlé o èrò ọ̀nà ẹ̀ǹlẹ́ láyínká lè mí jẹ́ mo bóde kí n má bàa ṣe ilẹ̀ tẹ̀ ìtorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń tí ọ̀sẹ̀ sixteen mẹ́rìndínlógún tàbí tẹ ilẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ èdè àtẹlẹdẹsẹ ìbà rèé o ire òní kó jọ máa wò wálẹ́wù àtàtà ọláyínká ifẹ̀lẹ́ ńlọ́kọ tèmi ń jẹ́ ìlú jùmọ̀ká tí gbogbo pè lẹ́nìkan ṣo jagunlabi parale bí ẹni parakundira ètò bí ẹni lọ́wọ́ làkàjẹ́ ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ ayé yínká ayéfẹ́lẹ́ ńlọkọ̀ tèmi ẹ káàbọ̀ lákọ̀tún orí ètò yín ètò wa ni tẹ̀tí ń dúró dè tẹ̀torí ẹ̀yí rédíò sókè let's talk about it àjọrò la pè é tàbá ti badáyé ibì kan á sọ pé ọlọ́run ògo ni forúkọ rẹ̀. tí ìbáṣọ ọlọ́run tó wà lẹ́yìn wa kí làbá máa wí tí ìbáṣọ olódùmarè tó ń ṣàánú wa kí làbá máa sọ. Hmm. onílé apá ọ̀tún òfojú rewu ni mo máa ń tẹnu mọ́ eh. ìmọ̀ràn kà tòsí ń gbà á hmm. ká wọlé ká wọlé jáde lọ tẹ ọ̀kan lè ń sọ àánú ló ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ àánú ni tá a bá ṣe ẹlòmíì lójú láyé nká hmm? tó bá rí ní tí ọlọ́run ń ṣe é fún un ah. ní kọ̀kọ̀ tí ò tí ì hàn sí gbangba ó ń tọ̀ òun ò tiẹ̀ ní béèrè nǹkan kan mọ́ lẹ́yìn kó mọ yíra ńlẹ̀ fún hmm, lódùmarè tá a bá ṣe ẹlòmíì lójú hmm. torí ewu tó yẹ kó wu òun tọmọtọmọ àmọ́ tó lódùmarè fi àánú gbà ń bẹ̀ torí kòtò tí ń gbẹ́ sílẹ̀ àmọ́ tó lódùmarè ní kò ní kó sínú kòtò ọ̀hún wọ́n dẹ kòtò gbèsè lẹ̀ ọlọ́run sì yọ kúrò ń ó ń tọ̀ wọn ò ní béèrè nǹkan kan lọ́wọ́ olódùmarè o yóò mọ yíra ńlẹ̀ fún ni àmọ́ à ń yọ̀ níwájú ọlọ́run náà ni mhm. ńgbà tá a bá ń kí fún ńgbà míì pé kò tètè dá wa lóhùn mhm. kò tí ì parí ilé hùn ti mọ́tò mhm. ti promotion tí ò tí ì dé àwọn nǹkan míì tá àti ẹ̀ wá béèrè tó ń fún wa ń kọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ni o kì í ṣe èèyàn aríran jùlọ lọ ni mò ń ké sí ọba tó ń gbénú pẹ̀kun ọ̀run ṣògbọ́n wọ́n ní òun onílé orí òkè tó rí ìfòpin ẹyẹ abínú ẹni abínú ẹni àtò báyìí ayánlójú wọn náà ló ti mọ fún ọ lọ́rọ̀ sọ ó sì mọ sọ̀rọ̀ kò sí tí wọn ó ṣe sí hmm. tó bá lóhun dé ó dé hmm. tó bá sì lóhun ò dé kò dé àìkà àyà lolódùmarè tó bá hmm. dé tán ìfòyà ni tí ò bá tí ì dé fún èèyàn ohun tó fi ń jọlọ́run kò yé wòlíì ohun tó fi ń jọlọ́run kò yé àfa kankan mo ṣe máa ń sọ pé àìkú ni ó lè kú àìsá ni ó ò lè sá òòtí Mm. o ò mm. o ò pinyìnkìn láyé ọ̀rọ̀ rẹ̀ sì kalẹ̀ lọ́rùn ìwọlá lánàá àná mm. olóòní òní ọlọ́la ọ̀la ọlọ́jọ́ gbogbo ọ̀fọ́jọ́ gbogbo wọ́n ń pè ọ́ ní ẹkùn ọkọ̀ òkè mo ní kì í ṣòkè nìkan ló jọ́kọ fún gbogbo tó mí àti tí ò mí àgádágodo rẹ̀ ń bẹ ní ìkí àwọ̀ nìkan ṣoṣo ó sílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lọ́kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ àtúntìlẹ̀kùn kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ ń tọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run sì ń rú ìyàn lójú dọ̀la á fi tí ò mí dààmú àwa tá a mí ó tún wá fi tá a rí dààmú àwọn tó rí rẹ̀ ó tún wá f fi tí ò lè gbin dààmú àwa tá a lè gbin ohun tí ò gbọ́n ní fi ń dààmú àwọn ọlọ́gbọ́n mm. òun lọ́gbọ́n àwọn olùkọ́ mm. ìmọ̀ gbogbo àwọn amòye ìwọ gangan ni wòlíì mm. ìwọ làáfà àjẹpẹ́ làwọn yòókù kan rán ara wọn mọ́ ni ìwọ ni kábíyèsí ọba ayé bá ta gàṣàgẹ̀rẹ̀ láyìíká ah, ó gbé lọ kóòtù ó ti rí kábíyèsí tí wọ́n ti mọ́ lérí ah, eh. <laughs> tí wọ́n sì na bọ́ǹsì sí pẹ̀lákàrà eh. pé bàbá ẹ jẹun o wọn ti sí ni o <laughs> bẹ́ẹ̀ ni olódùmarè ìwọ nìkan lọ́lọ́run tó tóbi ju gbogbo gbogbo ayé lọ wùmí bólódùmarè bá ń sọ̀rọ̀ gbogbo ayé a sì parọ́rọ́ àràbọ̀wọ́ ọ̀jàlálà ọba tó ní kọ́kọ́rọ́ kádàrá ṣebí ìwọ ló ń ṣi hmm. ìwọ ló ń tì lójú aráyé hmm. igi gbígbẹ ló yẹ kó wó lulẹ̀ hmm. lójú àwọn ènìyàn òun ni wọ́n ń pọ́n fáìlì lẹ̀ dé àmọ́ tólódùmarè bá lóun dé anigi tútù ní kó wó lulẹ̀ níwájú igi gbígbẹ ó wá pẹ́ni tí ó bí ọ léèrè mọ́ ni wọ́n ń pè ọ́ ọba ṣèyí ó wù fẹ́ni ó wù lásìkò tó wù ó kọ ẹni tí ó tó bá tún wọnú iṣẹ́ rẹ̀ a ní kọ́ ọmọ kòlà kò ṣàgbé jáde kúrò ní ìdọ̀tí hmm. tó bá tún wá fẹ́ ṣe pabambari a ní kí ọmọ alágbe kúrò lórí àkìtàn wá jókòó hmm. pẹ̀lú ọmọ aládé ó yá mọ̀ bá wọn pàṣẹ okùnbà baálẹ̀ ni tí ó bí ọ léèrè ọkùnrin ni wọ́n ń pè ní dáúdù lé hmm. àmọ́ tó bá tún fẹ́ fi tú hàn pọ́lọ́hún ni ọ́ wà ní kóbìnrin jẹ́ dáúdù kí gbogbo ọkùnrin ó sì mọ gbàṣẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀ ah, ni ọ́ kì í ṣe èèyàn bójú bá ti ṣí lọ́rùn kì í dúró ta ní mú ọ lọ́wọ́ dúró agbára yòókù agbára rádaràdá ni agbára rẹ̀ gaju tọ̀tá lọ ìmọ̀ rẹ̀ gaju tèṣù lọ ọlọ́run kò ṣeun tì ọlọ́run kò rí ni tì mm. ipá mi mm. ìmọ̀ mi mm. ọgbọ́n mi ìwáyé mi ìjẹ́ èèyàn mi ikú mi àtàyè mi ọlọ́run ìwọ ló ní ìwọ ló lẹ̀bùn ta ló gbẹ́ kànga ọ̀rọ̀ sí mi nú ah, ah. ọlọ́run ìwọ ni ó gbẹ́ torí sínú yín kọ́ni kọ́ mọ́ ọkọ lọ ọlọ́run ìwọ ni ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aríni tán agbani tán ìwọ ni agbanilágbà tán afúnilọ́rọ̀ sọ nígbà tí gbogbo ilẹ̀ bá dàrú tán afẹ̀yìnpọ̀yìn nígbà tí ilẹ̀ bá ń pò yìí abájọ tó kun fi rí ọtọ sátí jọdani rí ọtọ padà sẹ́yìn òkè ńláńlá bí àgbò òkè kékèké bí ọ̀dà àgùntàn ilẹ̀ wa ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ọ̀bánirin kíyà ó tán lórí ìbànújẹ́ fayọ̀ dípò láyínká ọba tó bá wa lórí ẹkún ó fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó tóbi máa kọrin aleluya sọba ayérayé ẹnu mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò ẹnu mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé ẹnu mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà. ọba tiwa ọba tiwa bàbá bàbá bàbá ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ wọ́n ní ká má ṣe o ẹ má ṣe o Elédùmarè Elédùmarè ọba tiwa ọba tiwa àwọn mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé ilẹ̀ wí àwọn mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà àwọn yóò máa kọrin sọ bá tún bọ̀ àdúrà. mi ò máa kọrin aleluya sọ bá ní ìráyè. mi ò máa kọrin aleluya sọ bá tún bọ̀ àdúrà. mi ò máa kọrin aleluya sọ bá ní ìráyè. What shall I say? Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ọba àlekèọlá tó ti dá ọjà àdùnnú míì fún fàdílà ti sheik taofik akéwà gold royal gold group of schools ìbàdàn annex alihamdulilayi ilé ẹ̀kọ́ gbàyàmùgbàyàmù ict center laboratory library in a serene environment royal gold group of schools Idiori junction lẹ́gbẹ̀ẹ́ con oil filling station sasa area alongbaniya ọjọ́ àti tìlú ọ̀yọ́ tó wà ní sanga area ọ̀yọ́ aláàfin ọjọ́ sunday september twenty six ní tìbàdàn ó di ṣíṣí níbi tí ikú bàbá yè Adéyẹyẹ Aláàfin Ọ̀yọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti àwọn bọ̀rọ̀kìnní ìlú mi ò ti máa bá wa sí Royal God Group of Schools Ìdíòrè Sasa area Ìbàdàn Fadilati Sheikh Sulaiman Farouk Oníkìjìpá ni wọ́n ṣe wá sí ìgbaniwọlé sì lọ lọ́wọ́ ẹ pè zero eight zero three five zero six six one two two bákan náà ní Sunday October ten àgbáríjọpọ̀ gbogbo ìmáàmù nípínlẹ̀ Ọ̀yọ́ fi Fadilati Sheikh Taofik Akeogba Gold jẹ́ oyè Wazirul Muslimina ní mọ́sálásí lọ́jà Àbámbàdàn ẹ̀yà 都完蛋。 bẹ́ẹ̀ tún máa ṣẹlẹ̀ nílùú Ìlọ́ra àti gbogbo agbègbè àjọ aláyẹjú àánú ni Sọládọ́yà outreach law foundation tó máa ń ṣe ìrónilágbára owó oúnjẹ irinṣẹ́ ọ̀fẹ́ ẹ̀yáwó tí ò lẹ́lẹ̀ nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún gbogbo àwọn ọ̀pọ̀ àtàwọn tí ò rọ́wọ́ họrí láwùjọ ní gbogbo ọjọ́ sátidé tó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan àjọ yìí ló tún máa kalẹ̀ kà sílùú Ìlọ́ra pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà lọ́jọ́ kan ṣoṣo tó máa milẹ̀ títì dàgbà kò rí ẹni ìdásílẹ̀ tó kẹwàá divine intervention níbi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ti máa jàǹfààní ìrọ̀nilágbára lóríṣiríṣi sunday tó gbẹ̀yìn oṣù yìí september twenty six ní tọ̀tẹ̀ yìí máa wáyé o ní láìjọ anointed christian evangelical church ọlọ́runṣogo odòsà ìlú ajé road ìlọ́ra láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo wa láti ìlú awẹ́ ọ̀yọ́ fìdítì jọ́bẹ̀lẹ̀ àti gbogbo àyíká ìlú ìlọ́ra ẹ wá kájọ wá pàdé jésù olùgbàlà fún ìdásí àtòkè wa tó ń ti ìrọ̀nilágbára tara àti tẹ̀mí ìránṣẹ́ ọlọ́run àgbáyé ni wòlíì sunday sọládọ̀yè lọ́lọ́run ọmọ àlọ́ mẹ́ọ́ zero nine zero fifty two two eighty seven forty nine twenty six kò mí sí ẹ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹja lọ ẹja lọ ẹja lọ let's show. pa John happy birthday. ọ̀nà àbàdẹ́jì. ẹ ó ṣe púpọ̀ ọdún láyé hmm. ó ti mú un ti mú un. ṣínà. ó ti kúrò mẹ́ẹ̀. ó ti lọ ṣọ́n ló ní kámẹ́lì wa. ó ní à ó ní ó pàṣẹ. kí n mú tán. irọ́ ẹ bá pè mú ni bí ó wà ní irú question wo nìyẹn. kí n mú ẹ máa gbọ́ ọmọba kí n mú délàjì. kò wá fi yòókù tọrọ olóore oníláàdá ìyẹn lóore hmm, kéèyàn mú màá ronú sí i eh? ọmọ múra yín náà. adédèjì. ìdájọ́ ọ̀rọ̀ kan ó dé wà nù mí o. filẹ̀ sínú ẹ̀. ẹyẹ náà má jà ó máa yà mí ní kinní náà ó máa ṣe mí ní ga o hmm. ṣe mọ̀ pé àwọn nǹkan dé wà tún tí kò tí ì yé wọn nígboro. pé pé ohun tó bá lè bí ni kò ohun tó bá lè tọ́ ni kò bí o. kò dé yáwó ènìyàn wọ́n wo wẹ́dà ni wẹ́dà náà ń lò weather ò dé matter o nǹkan mm. tí yẹn bá ti lè tọ́ ni kó bí o. Mm, torí weather for two. torí weather for two la wà. ẹ eh, weather for two oyún fọ wọn ní tẹ́lẹ̀ náà. Eh. <laughs> ẹnìkan náà ni ó ro oyún weather for two. kẹ̀kẹ́ wa ló fẹ́ ká fàyọ nù. tó ń sọ ni pé ká sọ fáwọn èèyàn pé tí wọ́n bá lè bí. nùmọ́ àwọn ọmọ tó bá lè tọ́ ẹni ni kí wọ́n bí àwọn ọmọ mm. tó wà lórí express pọ̀ o àwọn ọmọ tó rìn káàkiri yẹn tí n bá ti rìn inú mi máa ń bàjẹ́. Ah, inú rẹ̀ ó bàjẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn tó ra tó rí wọn náà he nù rẹ ọbàjẹ́ wọ́n tó bọ́kọ̀ mọ́ tó bọ́kọ̀ mọ́ lù wá síbí. ìjọ náà rí bí àná. nù rẹ gbọ́dọ̀ bàjẹ́ èmi tiẹ̀ láìkí ẹ tó fi lè láàrò jinlẹ̀ hmm, nù rẹ gbọ́dọ̀ bàjẹ́ nù fúláwà mẹ́ ọ̀nà fi ọ́ há. èmi jọ̀ṣe èmi jọ̀ṣe bẹ́tà ẹ̀ ṣé wọ àìbẹ́tà yìí náà. ìwọ wà lọ́hùn tó ń ta gáàsìf ni. ọ̀gá ló mú èmi wálẹ̀ ó ní má bọ̀ nílé o ilé lẹ́bàá sí ní èkó o má bọ̀ nílé orí olè ò ní sùn ta o. orí olè ò lè sùn ta sẹ́ mo ti máa ń sọ fún ọ tẹ́lẹ̀ inú igbó ni wọ́n lu orí olè pa sí wọ́n sì fi táyà jó ah. ẹ olè ni ọ wọ́n ah, ah, sọ wọ́n ló lórí olè kì í sùn ta. ẹ ọ̀gá mi ló sọ bẹ́ẹ̀ òwe yorùbá mo tẹ̀lé. ṣe bí yorùbá ṣe pọ̀ wẹ́nu orí oyè orí oye, kì í ṣolè orí oyè náà rè o. ọlọ́pàá ń bọ̀ wá mú wọn lọ Austin ni ó padà ṣe kéèsì ẹ. ẹ morúkọ mútò ẹ̀gbọ́n mi ẹ morúkọ mútò wọn. Austin tẹsí ground. ẹ Austin ó ṣe kéèsì ẹ yìí. ó ti di pastor ó ti di pastor. bó ṣe di pastor gan ló tún wá lé sí torí gbogbo òfin tó fi mọnu bí ẹbí ní báyìí ni ó ti mọ mu. èyàn jẹjẹ ni. àlè Austin bóyá tó bá wà lọ́wọ́. kò ní agbájá kò ní agbájá. ẹ̀gbọ́n mi ti wọ́n ti upgrade gan o mm-hmm. bódà mi ti upgrade ẹ morúkọ mútò tí wọ́n lò sí ni. Toyota Mecano. ọlọ́run túnbọ̀ fún wa lálàáfíà sí. mi ò rò kálàáfíà ilé kárí ọmọ báyìí. ibi tọ́lọ́run ṣe dé ní takú síbẹ̀. zero eight zero three two one zero five nine. ok ẹni ìtọ́ Olúṣẹ́gun Bámidélé oh, lórúkọ mi. Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tẹ̀lé. tẹ́bá àfúngbà àkọ́kọ́ ètò iná ń pè ní let's talk about it. àjọrò là ń pè ní Yorùbá. ọ̀rọ̀ tó bá ta kókó tó fẹ́ dàbí tí ẹ̀ yé èèyàn. tí èèyàn dé kòríta tí kò yé. tó fẹ́ dàbí porú èèyàn lójú pé ṣó possible ṣó ṣe é ṣe ṣá. ṣé mọ̀ pé nígbà míì ẹni tó tó jáde pẹ̀lú bíi two one tẹ́ ẹ rò pé a ọmọ yìí orí ẹ̀ pé gan tó bá wọnú ìrìn àjò ayé ó lè dolódo. bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni. <laughs> gbé. àwọn tó ń rìn káàkiri ńgbà mi wọn ìṣègbè oníwèé mẹ́wàá. Hmm. Ah, ìrìnàjò ayé yàtọ̀ sí ìrìnàjò ayé yàtọ̀ sí ìrìnàjò skul. Hmm. Eh, jẹ́ oyè mi. èèyàn máa ń cram nígbà míì láti pass àwọn hmm. student náà wò ẹlòmíì lè gbé gbogbo handout sórí inú lecturer yẹn á ní mo like bó ṣe gbé kalẹ̀ téèyàn bá dénú ayé eh, kọlọ́hún kọ́ wa mọ̀ ṣe. ẹni tíjà bá dé bá ni ó mọ̀ pé ayé pé gbà àṣẹ ẹni tí ìjà ò bá ní sọ pé mi ọkùnrin mẹ́ta àti téńté. Ah, ọmọ kúrò ń bẹ̀ hmm. ah, àwọn nǹkan kéékèèké ló máa dààmú pòfẹ́sọ̀ ń gbà mí yóò sì mọ làágùn nu èsì hmm. tí gbogbo orí mu rẹ̀ ó kì fún àgùn hmm. ọmọ míì tí ò sì ka nǹkan kan tó wà ní gbòòrò tójú ẹ ti rí tó láyé ní padà fún la advice pé ah, bàbá ẹ mọ̀ dára yín láàmú eh, ìrìn àjò tá a fẹ́ gbé kalẹ̀ lẹ́ni o lágbára díẹ̀ ẹni tí ò bá sínú fíìmù yẹn rí. ẹni tí ò bá ṣẹlẹ̀ sí ó lè ṣòro ẹni tí o bá fíìlì irú ẹ̀ rí ah, pain burúkú ni o. àbí ẹni tí wọn bá sọ irú ẹ̀ fún létí ẹ̀ rí hmm. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ò tí ì fẹ́ gbọ́rú ẹ̀ rí náà ah, eh. ó fẹ́ jẹ́ àjèjì sí mi. ẹnìkan ti sọ nǹkan tó fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ fẹ́ mi rí. àmọ́ kì í ṣe pé kakun ẹ̀ MPG fans láti Adéọ̀ṣun bus stop Olúyọ̀lé estate. ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí ń fún wa lẹ́bùn lọ́sọ̀ọ̀sẹ̀. Apex Fabrics aṣọ ni wọ́n ń tà ní gbági. unique fabrics. Ankara tó jẹun dérùn làwọn náà ń tà ní gbági. impg farms máa ń fún wa ní adìyẹ. lọ́sọ̀ọ̀sẹ̀. wọ́n máa ń fún wa lẹ́yìn nígbà míì. níjọ́ wọ́n sì ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa kọ̀tẹ̀tìrí kọ̀járí. Hmm. adìyẹ yín ò ní sọnù. àmín ẹyin yín ò sì ní fọ́. àgbàrá ò ní kó yín lẹ́dí ẹ lọ. àmín ìjálá ò ní wọbẹ̀. àwọn àgbo yín yóò mọ tó yín jẹ. àwọn ìgbín yín wọ́n mọ̀ sí kàndìkàndì. àwọn màlúù yín yóò mọ bímọ lémọ. láwọn màlúù wọn. Hmm wọ́n ní ibùjẹ ẹran fún tiwọn wọn ah, kì í da kiri o. NPG Farms hmm. kọ́ má dàbí ìpolówó ọjà ni. Hmm, ọ̀gá ni master. Ah, kọ́ má dàbí ìpolówó ọjà ni eh. NPG Farms ẹ ṣeun Adéọ̀sùn bus stop ní Olúyọ̀lé estate làwọn wà Apex fabric tá à ń sọ yẹn gbági tuntun hmm. ni wọ́n wà léèsì kọ́ má dàbí ìgbà téèyàn bá wọn polówó ṣùgbọ́n léèsì tẹ́ bá fẹ́ léèsì tó jẹun dénú eh. ah, Apex fabric ní kẹ́ ẹ béèrè tẹ́ bá ti dénú gbági tuntun. onídìí sí tún. àbá wa jẹ́ Mm. tó jẹ́ ojúlówó mm. àgàgà fẹ́ mú fóde ìnáwó mm-hmm. bọ̀ kọ́ bá bá a dà bí ìgbà pé mò ń bá wọn polówó ni ò ní mm. jẹ́ kí n sọ tán. hype ga rárá mi. olóòmọ ah, mo ní onídìí sí tún. sórí unique fabrics mm-hmm. eh, mọ̀lẹ́bí fẹ́ ṣe ìnáwó ìnáwó òkú àgbà ìyàwó ọmọ mm-hmm. nǹkan kan fẹ́ máṣọ fún mi oyè àǹkárá la sì fẹ́ mú wọ́n á tún customize ẹ̀ fún yín ṣùgbọ́n mi ò fẹ́ kó dàbí ìgbà tí wọ́n lè gbé fọ́tò yín síbi wọ́n mi ò fẹ́ kó dàbí ìgbà pé mò ń polówó. kódà bẹ́ẹ̀ ni ó dà fún sọ bẹ́ẹ̀ ni. kó má dàbí ìgbà ó dà fókù àgbà náà. ó má dàbí ìpolówó. aṣọ wọn sì ní kì í ṣe wọmi. àní ó má jẹ́ ó dàbí ìpolówó. tí ó ṣòro ó dà bẹ́ẹ̀. kankanra rìkọ́dù voice ẹ̀ báyìí ni. gbági tuntun ni wọ́n ṣáà wà. kangba apcons kangba apcons òjìlówó kangba jamani kò mbẹ jamani kò mbẹ wọ́n ti ń dọ̀rọ̀ apcon tí wọ́n náà ti wá mi wálé ni jamani gbogbo ẹ̀yin tẹ́ ń polówó ọjà lọ́dọ̀ wa tí jingu yín wà lọ́dọ̀ wa tó ń ro ẹ jọ torí Ọlọ́run. tẹ bá ní àwọn kìnìún tó máa ń fún yín polówó ọjà ẹ wọ́n máa ń certify ẹ̀ kó tó di pé ẹ gbé wa. ẹ jọ ẹ lọ gba apcon certificate yín ó mm. oh, important apcon á dá dúró wọn níjà jẹ́ kẹ́ ẹ lè kéde yìí mọ́ àwọn tó kàn mí ti sáré ṣe ẹ̀tọ́ tiwọn. ẹ tètè lọ ṣe APCON yín o mm. ká má dá ìpolówó yín dúró o. bó ṣe rí nìyẹn. ẹ ṣeun àdúpẹ́. tó gbé gbé kọ gbé kọ gbé. zero eight zero three two three two ten five nine zero eight zero seventy seven seventy seven ten fifty nine. hello. ẹ kúrò lẹ́ ẹ lẹ́sà ó kọ yín ismail fetun láti Ọ̀yọ́. ismail ah, láti Ọ̀yọ́ fúnra yín lẹ mẹbùn tó bá wù yín. ó yẹ mú ẹ̀bùn tó bá wù yín. ibrahim kí ni. títù láti Ọ̀yọ́. títù ẹmú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹdì ẹlẹ ń tọyọ bọ wá gbà ní àbí léèsì ọ̀pá márùn láti ọwọ́ efes fabrics àbí àǹkárá ọ̀pá mẹ́fà tó dáa ẹmú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta àwọn ah, ti bínú lọ. Ah, bọ̀bọ̀ àgbà léèsì léèsì. léèsì ló wù yín. ẹ̀ẹ́bọ̀ àgbà léèsì ọ̀pá márùn-ún. ṣé ẹni ọba yín rán. àbí kí n fún yín télọ̀. Ah, mo ti ní o wọ́n àgbà dé pati weekend. tí bá fún yín ní Jamiu. Jamiu hmm, wàláhì hmm. tó bá bá yín. yóò kó jákàn sẹ́yìn. hello. Hmm, tó bá bá yín fi ránṣẹ́ tì. ó kó jákàn sẹ́yìn. a ní ẹ máa yí rédíò yín lẹ̀. ẹ kúrò lẹ́yìn. hello Felicia Adédọmọbí. Felicia ajẹtọmọbi láti bo láti bo láti new garage. ok ẹ ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ. adìyẹ mi ìfàdí ẹ fún mi nílé ìfì mi ìfàdí yẹ o. rárá adìyẹ lẹ gbà adìyẹ lẹ ah. tẹ́ ẹ bá ti fàdí ẹ má wọrí ó dàbọ̀ mà sà fagi lórúkọ yẹn ọ̀yà ẹ mú mi hello hello ẹ wá jà sàrà ọlọ́jọ́ tẹ́lẹ̀ táìmù ti lọ. <laughs> ṣé kò náà ni ẹ mú wá ni àbí yọ. hello hello ẹ kúrò lẹ́wọ̀ adìẹ tó yẹ kẹ́ ẹ dín. tó yẹ kẹ́ ẹ dín kẹ́ ẹ fáwọn ọmọdé. bọ̀dá kílẹ̀ kókò yín jàre. ajílẹ̀ wà ìlàtàyégún. mo ń gbọ́ yín. kílẹ̀ pé àgbókò yín dáadáa o. ajílẹ̀ wà ìlàtàyégún. láti àyégún sẹ́yìn ó gbàdìẹ abẹ́ẹ̀fẹ́ ẹ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ gbà tán. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ àgbà ẹ kúrò lẹ́yìn. hello. orúkọ mi ni ọpẹ́yẹmí gbémisọ́lá. ọpẹ́yẹmí gbémisọ́lá láti. láti mọ́nà tán. ọ̀ya máa bọ̀ wá bá àǹkárá. sẹ́yìn mọ́nà tán. àǹkárá ọ̀pá mẹ́fà la fún yín látọwọ́ unique fabric. ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà. ẹ ṣe àdúpẹ́ sà. Mm, olúwa ló ṣe àti apes fabric mm. pẹ̀lú unique fabric. hello. hello ọlásùnrẹ àbí fúnra àbí fúnra ẹ tẹrẹẹdì lórí fóònù ẹ àbí tẹ́rẹ́ ní nǹkan fi ń sustain nìyẹn. ok wá wá gbadìyẹ wá gbadìyẹ. wá gbadìyẹ. àwọn òṣèlú tí wọ́n fẹ́ ṣe ní bàjẹ́. hello hello ẹ kúrọ̀lẹ́ o kọ yín. òjò dídùn alátorí ta pinrin. látòrí ta pinrin kí lẹ fẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta. ìtẹ́ bá ti fún mi náà ní sá. ẹ wá gba léèsì. léèsì ọ̀pá márùn-ún lẹ̀ yẹn gbà ẹ ṣeun. ok lọ́jọ́ ọ̀sà. ọjọ́ bá wù mí hello. orúkọ yín. ẹ kúrọ̀lẹ́ o. hello. ìpè ń jápè ó ti wà o. ẹ ti wà ń o. hello. hello. orúkọ yín. ní ọlájí adéjàre ọlọ́run ló mẹ́yàn rí látẹ̀yìn gama. ọlọ́run ló mẹ́yàn ẹ máa bọ̀ gba um, npg hello sir. hello. hello sir. ẹ ma hello hello ìmọ̀tẹ̀. hello látọlógún ẹrú ni ọlọ́gbọ́n unifásitì ìtàn látọlọ́gún ẹrú. nítòsí ọlọ́gbọ́n wọ̀ fà ọlọ́gbọ́n wọ̀ fà kí lẹ̀ kó kọ́ yín mà. unifásitì ìtàn látọlọ́gún ẹrú látọlógún ẹrú ẹ máa bọ̀ wá gba adìyẹ ọ̀pá mẹ́fà. Ah, ah. ẹ wá gba léèsì jàre. Ah, léèsì ọ̀pá márùn-ún ni <laughs> adìyẹ ọ̀pá mẹ́fà. <laughs> okay sir. sorry sorry wọ́n bẹ ta sorry. ó yẹ kí wọ́n ya fọ́tò yìí. wọ́n á ya fọ́tò ẹ̀. tuntun ni tàbí kán rìkọ́dù ẹ̀. hello. hello. hello ẹ káàtó. ẹ ẹ kúrò lẹ́ ń kọ yín. ọmọlọlá samson láti mọ́nàtàn. láti mọ́nàtàn ẹ eh, wá gba àǹkárá ọ̀pọ̀lọpọ̀ ọmọlọlá samson láti mọ́nàtàn. ọmọlọlá samson láti mọ́nàtàn. ẹ eh, eh, wá gba àǹkárá hello. àti ní ẹ jẹ́ kẹ́ máa kó òǹbí rédíò tẹ́ bá ti pè gbé mi gbé mi gbé mi. <laughs> hello. pẹ̀lú kúrò àti yọlá lórúkọ mi. kí ẹ pè é mà. láti olómi. kí ẹ kọ́ yín. kúdírà ti yọlá láti olómi. kúdírà ti yọlá. àǹtí kúdírà láti olómi. olómi olómi ẹ má bọ̀ wá gbàǹkárà ọ̀pá mẹ́fà. Mm. ṣé lọ́la. lọ́la ni. ẹ béèrè ẹwà èdè tẹ́ bá ti dé. Mm. hello. Sanusi jẹ lili atako mu. Sanusi jẹ lili atako mu. ẹ wá gba ilé ìsọ̀pá márùn-ún láti Apex Fabrics. ẹ ṣe hello. hello. Hello. yín. samu adéwì. kí la pè é. láti mọ́níyà. ó kọ. samu adéwì láti mọ́níyà. samu adéwì láti mọ́níyà mọ̀ jìnnà. kí la fẹ́ fún yín báyìí. ẹ mú kan nu mẹ́tẹ̀ẹ̀ta. ìkọ́ tẹ bá ti fún mi sá. ẹ ṣe é ah! ah kí ni ká fún o. láti mọ́níyà. mọ́níyà. ẹ tọ́mọdún mélòó. sá. ẹ tọ́mọdún mélòó twenty four years. twenty four eh, ẹ máa wọ wá gba léèsì ọ̀pá márùn. ẹ wá gba léèsì. kàmúlẹ̀ kakúrò mbẹ. hello. hello. hello ẹ kúrò ní abiola yusuf látòlómi nìbàdàn. tolómi ìbàdàn ẹ wá gba mm. nkárà ọ̀pá mẹ́fà láti ah, unique fabrics ẹ ṣeun o lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ NPG farms tí wọ́n fún wa ní adìyẹ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ah, kì í ṣe adìyẹ kan kì í ṣe méjì ó máa ń tó márùn mẹ́fà ń míì mm. lọ́sọ̀ọ̀sẹ̀ ni iná ò ní tán wó yín o àwọn adìyẹ yín ò sì ní wọ́kú Apex fabrics lèsì ni àwọn ń fún wa lórí ètò yìí yín lẹ́ẹ̀kan sí i bákan náà unique fabrics ah. ankara ni àwọn ń tà ní gbági tuntun ankara ni wọ́n kó fún wa lórí ètò yìí tó pọ̀ jáburata. kára yẹbẹyẹbẹ. ẹ ṣeun àdúpẹ́ o hmm. ẹ ẹ máa tàtà jèrè. tó ojú òní tì yín. ẹ ṣeun. ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook ẹ má bínú sí wa ẹ̀bùn tí yín náà á wá nǹkan ṣe sí láìpẹ́ yìí hmm. ẹ kàn bá wa ṣí àì kí àwọn èèyàn darapọ̀ mọ́ wa kájọ jẹ̀gbádùn ètò tìrọ̀ lẹ́yìn ẹ̀kọ́ pọ̀ tí a jọ kọ́ náà. ẹ̀kọ́ wà nínú ẹ̀kọ́. bẹ́ẹ̀ni hmm. torí pé ayé ló daṣọ bo ẹ̀kọ́ àwọn náà ni wọ́n tún bọ́ aṣọ kúrò lára ẹ̀kọ́ ẹ̀kọ́ wà nínú ẹ̀kọ́. Ah! Hmm, bẹ́ẹ̀ni. ọkùnrin tí ò tí ì kú ni òṣètàn àti pa. ìyàwó ẹ̀. òṣètàn àti ni ìyàwó ẹ àbóhùn fúnra ẹ ní òṣetán àti pa. ìyàwó ẹ ní òṣetán àti pa. ìyàwó ẹ. tó bá lóun fẹ́ pa yóò pa. Hmm. bó ló ṣe fẹ́ paramọ́ fẹ́ tí tẹjọ́ ń gorí ara ẹni bó ló ṣe fẹ́ paramọ́ fẹ́ tó jẹ́ pé ìhòhò ló wà lójú hmm. ẹ hmm. bẹ́ẹ̀ ni. tí ó padà daṣọ bù ọ. obìnrin mi ò wu ọkọ rẹ̀ tó bá hanrun báyìí yóò wù báyìí pé bí bí òrí bó ṣe rí. bí ó ṣe ń hanrun ó ṣe ń hanrun àti ẹ̀mọ́ tá a wá dé sọ ilé yìí. bàmí ò lè fàbàrà jí. mi ì tí ẹ̀ mọ bí mo ṣe gbà fún ẹ gan. akànjí ni akànjí kí ló dé tó dárun mọ́ mi lójú. òwe dárun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo jáde jáde ẹ̀ hanrun burúkú jù. ẹ jẹ́ kí èèyàn sùn kí ni àwọn kẹ̀kẹ́ máa hanrun kọ́ńdà máa gbọ́n lé kejì. ẹ fòdì kejì ara sùn. ṣé dandan ni kẹfẹ yín sùn ni. ẹ yí ẹgbẹ ẹ fẹ yí ẹgbẹ kí ló dé àwọn ọmọ ò lè sùn. máa kúrò ní yàrá fún yín máa lọ living room. máa lọ sùn sí ti rúùmù o. kí ló dé gan ẹ ṣe ní hàn hàn hàn hàn sálẹ́sà yín bàjẹ́ ni bẹ́ẹ̀ kì í ṣe fọ́ọ̀tì ẹni bá sì ń han o ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ ó ti rẹ̀ àbí kó wá jẹ́ pé lómi lára díẹ̀ kò sì sẹ́ni tí ó fẹ̀yìn sùn tí ò ní han ṣẹ́gun kò sẹ́ni ó fẹ̀yìn sùn tí ò ní han. láyé nǹkan gbogbo táwọn fojú kó gan lọ́jọ́ ọ̀sán kan èèyàn hanrun èèyàn gbọdọ̀ hanrun pé kò sí ni kéèyàn padà lè ọmọ hanrun. àrílẹ̀ nepa lè wa gbẹ̀yìn ní ìsìnkú ọlọ́wọ́ sànú ni. gbogbo ọjà sí pọ́tò ó ṣe ń wọ ìyá tamala fẹ́ tún títì ṣe fún ọ wọ́n ra wọ́n tún wá gbé kinní wa wọ́n mọ̀ gé wọ́n mọ̀ gé títì lójú ayé wa wọ́n wá fi yẹ̀pẹ̀ sọ́ọ̀kì ayàwó yìí ń gbà tí àwọn ọmọ ń lọ school ṣùgbọ́n ẹ kàn ń hanrun ni ah! mo ní ọ̀rẹ́ mi <laughs> ọlọ́run ṣàánú ẹ̀dá. Hmm. ta ni ọkọ̀ọ̀kọ̀ yọjú ẹ̀sùn mọ́ wá síbí. ẹ̀sùn mọ́ bí ẹ̀sùn mọ́ bí. Hmm. ẹgbẹ́ bọ́dì ẹgbẹ́ bọ́dì. ẹgbẹ́ búrẹ́dì orúkọ yín mà. mo dúpẹ́ oyè ẹ sọ̀rọ̀ jáde bí ìgbà tẹ evangelist bá fẹ́ rí lórí máìkì give testimony. bí ìgbà tẹ fẹ́ bẹ̀rẹ̀ sọjí àbí tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbàgbà gbọ́ hmm. orúkọ yín <laughs> kí ló ń pa yín lẹ́rìn báyìí. mo dúpẹ́ oyè tọ́ṣọ. mo dúpẹ́. oyè tọ́ṣọ. ẹni ó wé sí táìmù yín o. ẹ rà ló gbà bẹ́ẹ̀ bá tètè kóra wọn jọ ẹ wo èyí tẹ̀ fi rẹ́rìn. mo dúpẹ́ oyè tọ́ṣọ. nínú ìṣẹ́jú yín lẹ ti rẹ́rìn o. ẹ jọ ilé iṣẹ́ wo lẹ̀ ṣojú anchor smart farm. kí ló dé tẹ̀ ń bóyá. anchor smart farm. smart farm. kí ni ilé iṣẹ́ yẹn ṣe. so èmi ni olùdásílẹ̀ anchor smart farm. okay. Ah, eh. it's a five thousand acre farmland Thirteen. a ti ẹ ti nílẹ̀ yẹn síbẹ̀. bẹ́ẹ̀ni sá. oko. oko tá a ń là ipa yín ò ka mọ́. no. ẹ fẹ́ káwọn èèyàn kàn bá yín pín bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ farmer lè mi mo ti build farm mi so a lot of people máa ń béèrè pé àwọn fẹ́ ṣe farming. irú oko wo lẹ́yìn ń dá oko adìyẹ ní àbí tẹ̀gẹ́. Eh? crop ni à ń ṣe ẹ̀gẹ́ là ń ṣe jù nísìn. ẹ̀gẹ́ là ń ṣe jù. à ń ṣe ẹ̀gẹ́ fún àwọn companies bíi indomie bíi flour mills. Eh? à ń ṣe ẹ̀gẹ́. ẹ̀dùn náà mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ má bínú ọmọ ọdún mélòó ni ẹ má bínú ẹ ọmọ ọdún mélòó ni ẹni. thirty five. Ah, thirty five ni. ẹ̀dùn ta ń já yín sí. tó já yín tán yányán. obìnrin <laughs> okay, so ẹ eh. ẹ meat is demand nìyẹn o ẹ̀gẹ́ tán ní ah, ẹ̀gẹ́ tí wọ́n ah! wọ́n wẹ́ni tí ó bá wọn gbin ẹ̀gẹ́ tí ó kàn máa fún fún supply wọn. so that's all you are now saying pé okay o tẹ́ ẹ̀ bá tẹ̀ lé wa sóko àwa ní farm estate yẹn ẹ wá ra ilẹ̀ àwa máa máa dá oko yẹn. Ah! Ah! ẹ máa bá wọn dá oko. a máa da ẹ ra ilẹ̀ ẹ̀yin lẹ́ni lẹ́ o. ẹ̀yin lẹ́ni lẹ́yìn. ẹ máa máa fi ṣe because a lot of people máa ń ra lẹ̀ tẹ ẹ kàn máa ẹ kàn fi ẹ koríko máa wà lórí ẹ kílẹ̀ yẹn máa wéèsì ẹ̀yin ó bá wọn fi dáko ah! ẹ ti já tán. <laughs> a ní farm estate where you can just buy land a da oko yẹn àti láwọn customer already. mo wá fẹ́ bèrè nǹkan kan mm-hmm. ẹni tó nílẹ̀ tí máa ra ilẹ̀ bí abi two acres lọ́wọ́ yín nísìnyí báyìí mm-hmm. ẹ̀dẹ̀ ń dáko lórí ẹ̀ eh. lámọ̀ọ́dún kí lè rè kí lè láti lágbó kà. so àti ní àti eh, ní àwọn customer tó máa ra cassava yẹn lọ́wọ́ wa. <laughs> ok ẹ̀dùn ṣé <laughs> ẹ̀gẹ́ orí ẹ̀mí sòrò eh, ilẹ̀ èmi tí mo ra lẹ̀ sọ́dọ̀ yín ẹ̀dẹ̀ gbé pákí sórí ẹ̀ ẹ̀gbìn ẹ̀gẹ́ sórí mm-hmm. ṣé kí lè rè tèmi tí mo nílẹ̀. tábà ti ta pákí tán a máa ma fún yín lówó. ẹ bá mi gbin ẹ̀gẹ́ orí ẹ̀. ẹ á máa gbin. èmi ni mo wá ní owó ẹ̀gẹ́ tẹ́ gbìn ẹ máa ta àdè máa fún ẹ máa ta gan sèvà àdè máa fún. ẹ á wà lórí pàṣẹ ni àbí. <laughs> èmi lèmi mo nílẹ̀ ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ gbìn ìgbẹ́ ẹ̀ roko ẹ̀ sì kórè ẹ̀ ẹ̀ kàn fún mi ní pàṣẹ sí ìsinmi. Ah, bó o lè yàn ṣe fẹ́ rìn kọjẹ ọya ọya ẹ já mi sí tán. okay so tí ẹ bá fẹ́ ra ilẹ̀ yẹn sin within thirty days gbogbo document ilẹ̀ yẹn already àti ṣe um, survey register survey ilẹ̀ yẹn already hmm. so tẹ́yìn bá kàn ti wá máa fún yín ní survey yín àti document of transfer of ownership. sílẹ̀ yẹn ò sì wọ́n ẹ fẹ́ sọ yẹ fáwa lórí atẹ́gùn four fifty thousand naira irọ́ ni ṣé kò sí lórí government acquisition. àtọ náà mo sọ pa ti ó ti wà registered survey okay good everything ti wà settled so kò sí ọmọ onílẹ̀ kò sí ìṣòro kan lórí ẹ̀. wọ́n wá já yín tán yányán atọ́dún mélòó tẹ́ ti wà lórí ọ̀rọ̀ àǹdàkọ̀ yìí. seven years now. ah ẹ ti gbọ́n gan o. <laughs> yes definitely and, and that's another thing mo tell, I want to tell people about because a lot of people will be like eh, àwọn fẹ́ dáko kí ni báwo ni káwọn ṣe bẹ̀rẹ̀ kí ni káwọn ṣe so there are a lot of opportunities actually tó wà níbẹ̀. lórí oko ní farming ní farming. ìrẹsì nígbà tẹ́mi rí i pé à import food a lot of raw materials from outside Nigeria nǹkan tó hmm. prompt mi ni ẹ pé ah, ilẹ̀ wà obìnrin bẹ́ẹ̀ kí ló dé tí a máa import and everybody máa complain oúnjẹ wọn oúnjẹ wọn oúnjẹ wọn Hmm. ẹ̀yin ló ń jẹ nílé ní tiyín so <laughs> oh, that hmm. was why I said nígbà tá tí wọ́n tà tán ju tó ṣẹ́kù nílé làwọn jẹ. so that was why I decided to start nígbà yẹn hmm. so one of the things that I focus on is we have food industries tó yẹ pé wọ́n máa ń lo agricultural produce as raw materials hmm. so àwọn yẹn làwa face so àwọn la máa ń produce that's why tó yẹ pé à ń ṣe ń ṣe nǹkan tó pọ̀. mo fẹ́ béèrè question kan tí n bá decide pé mo fẹ́ dá oko ẹ̀gẹ́ lọ́dọ̀ yín ó ti yé yín mo link mọ́ yín mo wá ní abi three or four acres tí mo fi gbin ẹ̀gẹ́ yẹn tẹ́gẹ̀ yẹn bá jáde ẹ lè help mi ta. ìyẹn ń ṣe problem market ò ń ṣe problem. market ò ń ṣe problem báyìí. market ò ń ṣe problem. ẹ bí ọdún dà. <laughs> Hmm. wo kí ni àdírẹ́sì ọ̀dọ̀ yín. ó yá ó àti fóònù nọ́mbà. àdírẹ́sì wa so um, office wa wà ní um, first floor olùṣeun house ní opposite Sango cemetery okay. ní uh, yes ní Sango níbẹ̀ ni office wa wà àtàwọn èèyàn bá hmm. fẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n lè pè wá lórí zero nine zero. mọ darúkọ sango lásán mọ mọ fi simẹnti yẹn sí. sango lẹ wà nìbàdàn ọtí yẹn ti da ẹfẹ sango nìbàdàn ẹjá mọkàn kúrò lọ́rọ̀ simẹnti. ẹjá kúrò àwọn fọlọ́ ọba bẹ̀rẹ̀ <laughs> mọ́ngòrò bẹ̀rẹ̀ sí mọ́ tóbi. <laughs> mọ́ngòrò bẹ̀rẹ̀ grand. ẹ mo ti káàrí ni. ok so phone number wa. àgàgà kọ́ gbin sẹ̀rí sórí ẹ̀ ọmọ mọ́ngò tí a ń pè ní sẹ̀rí. sẹ̀rí mọ́ngò mọ́ ah, mọ́ mango tó tóbi jù bẹ̀rẹ̀ grand lọ́wọ́ ọ̀ya ẹ dá mi lóhùn ẹ bá mi júwe ọ̀dọ̀ yẹn dáadáa ẹ yọ bẹ̀rẹ̀ grand kó sango lẹ́wà. ẹyọ simenti kúrò sango ókè kí n tó débi ìyànà bódìjà téèyàn kọjá téèyàn bá kọjá téèyàn bá bọ́lá sí mọ́kànlá tó kọjá